kó wá sílẹ̀kùn. wọ́n lọ bọ́ sílẹ̀kùn fún. òpó mi. olùwà ah, sílẹ̀ lọ́wọ́ gá. òpó mi. gbogbo ní kò má tẹ AC Milan. ọ̀hún Juventus ni. máa fi kíní jù. bá kó pàtó pọ̀. ẹ káàbọ̀. awọ àlè. ẹ kúrì. awọ àlè. olórí olórí mi o ọ̀gá mi o. awọ àlè. ìfáyín yóò sí mo fẹ́ fi ẹjọ́ karambani fún ọ ni. kí ló ṣe ọ̀gá kí ló ṣe fún yín. yóò dà fún ọ nígbà tí a wà nínú mọ́tò ó ti sáré bàjẹ́ bàjẹ́ tó wá ní kó dijú wa mọ́tò kí n mọ̀ bóyá pòfẹ́sánà ní kò wá dọ́bi lóhùn. torí pé o ti rí pé ohun tó o ṣe ọ̀dá wọ́n ní kọ́ wá kọ́ wá kọ́ bí ọlẹ́sìn ọ̀wọ́. kọ̀ wá lò dúdú kó wá mọ́kù àrí wọ́n ní kó mọ́kọ̀ mọ́. Ah, sórí ẹ̀ burú sọ fún ọmọ gàṣí ẹni. tàbí mọ́ gàṣí wọn lọ ọ̀bùn ọmọ gbọ́. my daddy my daddy greet me my daddy. mà ní a wá. my cat. ṣé èmi náà wà náà wọn. ṣe é ti tàbí nígbà tọrọ mi ò jẹ́ mọ́rọ̀ náà lé. mo ti fẹ́. ìṣẹ̀lẹ̀ yà ilẹ̀ kí ẹlẹ́dàá ẹ̀ kó bẹ́yìn náà pèsè irú ẹ̀ kí gbogbo àtìrántí ìrànyìn kó máa bí irú ọmọ báyìí àbí ìtọ́kẹ́ ìtọ́kẹ́ ọlọ́run àbáyé ṣe bẹ́ẹ̀ bó ṣe wù yín yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe. All right. Oh. màá fìyà jẹ yín màá fìyà jẹ mọ̀lẹ́bí mi. oh yes. my dad. yes. my dad. mo ń dá ẹ lóhùn bọ́ ẹ. ṣe ní àwọn karambà ní ẹranko méjèèjì ìrìn tí ó gbà lọ́rùn wọn. ilé dry farm òun dá tiẹ̀ díẹ̀. Good. Hmm ọmọlúàbí ni ọ́ tó ti gbọ́ máa ṣe gẹ́gẹ́ bó ṣe ń ṣe but my daddy hmm? eléyìí tó bá tún gbòòrò kí n kún mọ́ lórí yẹn yes òun nìyẹn òun gángan nìyẹn my daddy ẹnu tó bá wọlé pápá ló pariwo twitter mi ẹnu tó lásán lásán olúwa mi. tí màìta ti nà ọ́ torí ẹ ti dá òwú tipẹ́tipẹ́ gan màìta ti ọ fẹ́ràn owó bíi àti nǹkan ni ó máa ń tọ́ owó lọ́wọ́ mi ó sì máa ń bú mi àbí òkè sọ̀rọ̀ sí màìta ti ni. ṣé ègbówó ni tí ọba ti fẹ́ taba ti hànù tí mò ń hànù tí mò ń hànù gẹ́gẹ́ bí dráìfà tí wọ́n máa sọ wípé tá a bá ti fún ọ lówó ò ní jẹ́ kí ọ̀gá ó wọlé ah, tí ah, àwọn ọ̀rẹ́ obìnrin ọ̀gá wọn ò tún fẹ́ wọlé ó tún máa gbowó lọ́wọ́ wọn. mama ah, mama kiri eh, ọ̀gá olúwa mi kò máa rí bí wọ́n ti ń sọ ọ́ kí ló o tún gba one thousand lánàá gbọ́ ọ̀gá. tọ́jú rẹ tán. o ti bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run. wọ́n gbogbo nǹkan ṣẹlẹ̀ yìí kò èyí sọ̀rọ̀ dẹ́ndẹ́yìn ọ̀kìlẹ́wẹ́dẹ́ tó wá bẹ́ ó wá bẹ́ sọ̀rọ̀ di cross publication mọ́ mi lọ́wọ́ ọ̀gá ọ̀rọ̀ kan ní ajọ́ sọ́ńtà àti ọ̀gá kéke ọ̀gá kéke ni wọ́n ní eléríkèrí ọwọ́ rẹ̀ pé ń wa ọkọ̀ wà pé ń wa kòtò pani sọ fẹ́ pa odidi ìdílé kan àbámọ̀ pé mẹ́lá ti a fi mọ́ wà. ni. kó pẹ́nu rẹ tán ọmọ ọlọ́run tó ṣẹ̀dá rẹ lọ́lọ́ mọ́ i'm your god tó fi ń pè mí lólúwa rẹ òkò lù ú bó ṣe rí. Ah, ẹ máa wo ẹ máa wo gbogbo náà ni èmi ń gbowó lọ́wọ́ àwọn àwọn àlejò tí ń wá àtàwọn obìnrin gbogbo ń tàn sọ ni hmm. tí yẹ pé èmi àti àjọ ọmọ èmi àti. sọ àgbà one thousand. ọ̀dà èmi one thousand ah, tó jẹ́ pé one thousand tó wà lọ́wọ́ mi yìí hmm. olúwa mi. sẹ́tìrì sẹ́tìrì. ìjẹ́jẹ́ sọ̀rọ̀ láti láti jẹta ní tí mò ń yí kí owó nìyí sì ń dájọ pé ìfi kan owó ilé tí mo fẹ́ gbà nítorí ilé tí n kọ́kọ́ ń gbé òjò tí ń rọ̀ pa ń gbà mí abátúndé bẹ́ẹ̀dì òjò máa ń kẹ́sí mi àti ìyàwó mi. one thousand ló ń dájọ tó fẹ́ fi gbalé èrè ló wá ń da lójúmọ́. máa béèrè lọ́wọ́ ẹbí mi ni mo mọ bí ti ń da olówó arájọ ojúmọ́ ni ń da sí. tọyọbọ kábíyèsí olúwa mi. wọn lọ rọ yọ wọn lọ gbogbo ètò bá juru jù nù ẹrù ẹ àti tó pọ̀ jù a wà yìí. Ah, olúwa mi ah, mo gbé èmi ńláńlá ni wọ́n ń kọ́ni báyìí eh, eh, olúwa mi ẹ ṣé ẹ gbàgbé pé ẹlẹ́yin ó ṣèyá ẹ ṣe bàbá mi nígbà mọ́kọ́ dẹ̀yàn yín. sọyọ kí wọ́n ni abọ́yọ̀ ó ti dá a báwọn ọ̀gá ò tiẹ̀ nísinmi gbogbo bó ṣe máa ranjú mọ́gà tó máa ranjú mọ́gà tó máa ranjú mọ́gà tó ah. ìjọgà ó wí ah. ó tán náà nù. Ah, kọ̀mádà kọ̀mádà. Eh. ọ̀gá àbí kọ́ máa lọ. ẹlẹ́gbẹ̀ẹ́ eh, eh, wo mi ṣe lánàá. bàbá mi pàṣẹ òpó. má jẹ fáìfù ọbọ ọtúmọwọ ni. má jẹ fáìfù ọbọ pèrè ibi lọ́gbà ibi lọ́gbà má jẹ fáìfù ọbọ má jẹ fáìfù ọbọ. gbogbo ara kò fún ọ oh ayé o máa sùn pẹ̀lú. nítorí ìran ọmọ ló máa bí irú ọmọ tí wọ́n jẹ́ ìran. àbíyé ẹ tó bá mi ṣe àmì. àmì. pàtàkì ẹ tún sọ pé àmì. àmì. ẹ wá ìṣe pé àmì náà yà á yà mo ti sọ bẹ́ẹ̀ fuck kárí kẹ́ wọ́n bù mí ni. èébú kẹ wọ́n ṣe pè fúnra wọn ni. kí náà ṣe fúnra wọn tán kí ṣe pè fúnra wọn. ọmọ òkè tí ìdìbò àti dè nígbà tí òun ṣe. èmi bí iye bàjẹ́ bàjẹ́ ẹni ẹranko méjèèjì yìí méjèèjì rọra rọra rọra méjì kéde ti wọ àwọn ni kéde di. èmi ọmọ dìyín ni. kí wọn àti ẹ kéde di àwọn ni kéde di. máa gbàgbé. Where is my mommy? Oh, she has gone out. She has not returned. She has gone now. hmm Where is she now? She has gone out. She has not come back. Mm. Your mommy. My mommy. Yeah. Tọ̀yọ́bọ̀ látàárọ̀ tí mo ti ń pè é láṣà ẹ̀kan ibo ló wà. Ẹ má bínú. Mo gbé ọwọ́lé hànú láti àárọ̀ mo gbá géètì títí títí ibo ló kó ìburúkú ara ẹ̀dá síbò ló lọ ṣé tí ẹni okó ti sápò ní. ẹbẹ ṣe ń pè mí bẹ́ẹ̀ lèmi náà ń dáhùn ń gbọ́ ọ̀nà mi lọ́gàn ẹ̀jì ẹ má bínú. ń bo lo ti rí eléyìí tó di kalẹ̀. ẹrù mi ni àwọn aṣọ mi àtàwọn nǹkan nǹkan lọ́wọ́ à ń bẹ̀. ọ̀gá àgbà ni ọ̀gá àgbà ni wọ́n lé mi bóde wọ́n ní èmi èmi àwọn ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́ rí mi náà gbà yín mọ́ kí n máa lọ o gbọ́dọ̀ dúró káwọn gbọ́dọ̀ rí mi sàkání mọ́ rárá ìdí nìyẹn tí mo fi gbá kò sọ́wọ́. kí ló ń sọ kò sí. kò yé mi ṣàmọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi sábà ṣe nǹkan kan ó sì ń tọ́ dá mi lójú pé èyí ṣe nǹkan kan àmọ́ lójú ọ̀gá mo ṣe nǹkan kan lójú wọn àmọ́ mi ò ṣe nǹkan kan. irọ́ ti ba ayé ẹ̀ jẹ́ irọ́ ti ba ayé ẹ̀ jẹ́ sando sando ojú bí èyí tí wọ́n máa ń tẹ̀síwájú ọkọ̀ ẹ̀rọ àbà. Hmm. dáadáa lè dé. ṣé ìwọ ni wọ́n ń bi lọ́rọ̀ ni ṣé bẹ́ẹ̀ ni wọ́n ń bi lọ́rọ̀. ẹ lóṣù máa wá parọ́ sọ́ọ̀mọ̀ yìí pé níbi irọ́ ibẹ̀ ló lè jíjà ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá sì ti lè jalè ìwúgbòrò pátápátá ẹ̀ṣẹ̀ ni tẹ́ bá ti wá dẹ́ṣẹ̀ yọ wọ̀ ẹ máa kà ń gbà náà máa kà fún wọn wọn bá ṣojú ẹ ẹwẹ má bínú ọjà rẹ. ní sùúrù jẹ́ kó sọ̀rọ̀. tó kó síbi lẹ́nu ń fi lẹ́fìtì fún ọ ní tó ṣẹlẹ̀ rí ó bẹ̀rẹ̀ sí ní sín ọ̀gá kékeré jẹ. Ah! kékeré jẹ ni ọ̀gá àgbà wa kà mọ bẹẹ ó wá bẹ̀rẹ̀ sí ní wá wàwí wá wàwí sọ̀tọ̀ ní yóò sọ. èmi ẹ wo ìyá wa èmi ò ẹ mọ̀ pé àwọn mi lọ bẹ́ẹ̀ ń gbà tí sọ̀rọ̀ fún ọ̀gá ni wọ́n sì mí gbọ́ ń gbà mí ẹ̀ ń gbà mí máa bá mi sọ̀rọ̀ tẹ́ pé kẹ́hún tí mo lè pé kẹ́hún ẹ mọ̀ pé èdè mi a máa lọ́ngbà mi n tó ṣẹlẹ̀ ní olórí burúkú ó ah! ah! kì í ṣọmọ dáadáa. ìyàwó. ṣe bẹ́ẹ̀ tí ò tí ìkòkò tí ìmọ̀rú tó máa pa ah! eh, ọmọ tẹ̀mí ló ń sí jẹ mo lọ́mọ mi ló ń sí jẹ ẹ eh, kí ló bá kí ló bá fún mi. sọ́ọ̀mà sálọ ni sọ́ọ̀mà sálọ ni sọ́ọ̀mà sálọ ni. mo lè pa ẹ́. sọ́ọ̀mà sálọ ni. mo lè sálọ ni. ọmọ mi ló ń sí jẹ ọmọ mi ló ń sí jẹ ó rí kó lórí burúkú eh! kó o rí kó o kì í sọ̀rọ̀ yìí. gbàgbẹ́ wọn. sọ orí bó ṣe ní kó o lọ yẹn ó yá àfihàn ìta àlọ́rámilámilá rí ẹ̀ nìkan ìyá wọn. ìyá wọn ìyá wọn. olórí burúkú má ṣàkàdé ọmọ tèmi ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ àlọ́rámilámilá rí ẹ̀ nìkan ìyá wọn bó ṣe lọ wọn ò ní dé mọ́ olórí burúkú ọmọ ó yá ìwọ lọ́ba mi gbé mọ́tò yẹn wá lọ gbé mọ́tò wọlé fún mi ẹ̀yin olóṣì gbogbo yìí oníranù ìwọ náà lọ gbé kó ṣe kíni gbogbo ẹ̀ lọ́lọ́ máa mú kọ̀ọ̀kan nínú ilé yìí ọlọ́run máa mú yín kọ̀ọ̀kan ni ọmọ tèmi èkìmọ̀dé ń ṣẹ̀bi yín o. wo wo òfin fún tani mo lè sọ nìkan wo fún tọdún lára wò ni ẹnu ẹlájọ wá ni o ó ti gbà pé wọn ní wọn igbá ṣoṣo lójú ẹnìkan ètò rẹ láyà ọgbà ṣoṣo mi lójú o tẹrẹ mi láyà ẹnu náà kí ni mo gbé kí ni mo jù ó sì mú irọ́ bàtàbàtà lọ ra mọ́ mi lẹ́sẹ̀ ẹnu ẹlájọ wá ni o bó o sì ń régún bẹ́ẹ̀ lọ́mọ ará lámọ̀ gbogbo nǹkan tí máa dà yín láàmú ọ̀nà ayé yìí tí wọ́n máa gbé kí ni ṣe kí ni ṣe náà ni wọ́n máa ṣe ọ́ èmi èèyàn máa lé o èèyàn bìdí yẹn yẹn ọwọ́ alanu pọ̀gàlà wájú ọ̀gá ó sì ń yí mọ́ mi lẹ́sẹ̀ ọ̀sì ẹ̀jẹ̀ ń sọ gbọ́dọ̀ nǹkan wà àtẹ̀jọ́ bẹ̀rẹ̀ ìhun ti fi ọ́ nítorí ẹ lọ lẹ́ni ẹ̀ fún un tọ́ dára wò ni tí mo bá fi tún mọ jáde nínú ọgbà yìí tí mo bẹ́ẹ̀ lọ ìpadàbọ̀ abijá mi kò ní kò ní kò ní kò ní kò ní lágùn kò ní. mi gangan fúnra ara mi mo ṣẹ̀ṣẹ̀ ń ṣèlè aṣá ẹ̀rọ yìí lọ́wọ́ ni mi ò tí ì bẹ̀rẹ̀ bísí ni mo sì mú mo sì máa mú mi láì rà mọ́ níra yìí tí mo bá dé tí mo bá gbẹ́sẹ̀ lé fún ẹ nǹkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sí ọ ni. èmi ìbọn fà á gan ni nígbà tí wọ́n lọ ṣe april fool fúnyàwó mi tó jẹ́ kó oyún inú ẹ̀ wálẹ̀ níjèlú. ṣé bí mo sọ fún ẹ wípé ìpadàbọ̀ abìjà amẹ́ríkà fàájì mi ò tí ì dé ó ṣe ń bọ̀ gan ni mi ò tún tí ì dé agbèmí wá tàdí mẹ́yìn ó ṣe fún ẹ ní jábì alákọ̀ọ́kọ́ ó sì kú jábì mẹ́jọ ẹyọ kan ló gbà ló jáde. ṣé nítorí ẹ ló wá fi dára tó ń wẹ àbí ah tálá wa mọ̀ pé ìyàwó ọjà nítorí ẹni wọn fi ní kẹ fẹ́ tó tó tó ń la aka ẹ̀ tó kàwé díẹ̀ àti ìyàwó yóò ti ẹ̀ já rárá. Ah, o ti o ti já bẹ́ẹ̀ làwọn ọ̀gá náà ti já tún ilé ọgọ́ta. ẹnu ẹ ló ti wá wà ní eh. ẹnu ẹ lọ wà sórí ilé tí wọn lọ ní sí o ìní lọ yé lásán tí ẹni lọ mú gbọ́. tọrọ ní tọ́ni kémi ọkì má jẹun kí n yóni òun tọ̀hún náà ń ṣe tiẹ̀ pọ̀ ni ẹ̀ ń jẹ́ kó yí ọgbẹ́ ibi tí mo ti wá ọ̀nà méjì. kó tó délé ń ti rí pé wọ́n ti gba ẹlòmíì ogun rẹ̀ ò ní jẹ́ ó ti bá yẹn ìbínú afẹ́fẹ́ lọ sí wa gbogbo o lè tó gbé o lè sùnmùrù lẹ̀ kọ́sára tó lè dá orí bó ti rí ó dà kí ni pa lẹ́rìn orí bó ṣe rí gbogbo bó ṣe rí ni ọmọ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ ọmọ máa ṣiṣẹ́ kí ni orí kun tó dàbí gbàgbé tó mọ̀ pé èèpẹ́ mi tó bá ti rí ọ́nṣẹ́ kí lọ́mọ mi hàn lọ́mọ mi ọgbẹ́ mi ni máa rìn ọ́ lọ́wọ́ ẹnu ẹ̀ lájọ wa ni ah! àṣegbà àmọ́ wọ́n sẹ́mi wọn ìmọ̀gbà tí ń kó báyìí ìmọ̀ wá kó báyìí lákọ̀ lákọ̀ ni wọ́n ní òkú báyìí èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún. tọ̀yọ́bọ̀ lọ láwù bó gbéná kárí láwù bọ́wọ́ ẹ̀wù ẹ̀jẹ̀ láwù jẹ́ sígẹ̀tì fún ọ. ta ló ti ń géètì fún ta ló ti ń géètì fún ẹnu ẹ̀lájọ wa ni iná ń bí mi ó mọ́mọ́ tó ní mo délé agbára díẹ̀ báyìí pé mo ń ro bí ń ro ń ro pé òun retí pé mi àdìẹ àjọ máa sọ̀rọ̀ ni tó máa fọ̀rọ̀ lọ mí pé bó ṣe rí bó ṣe rí ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo ọkọ̀ yìí wọ́n lọ́ máa wá ga ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wo iṣẹ́ iṣẹ́ la ṣe aago ṣe kú ó ṣiṣẹ́ kú ni ẹ̀ èèmọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ wá ẹnu ẹ lọ wá wà lílọ tí wọ́n ń lọ yìí ah ó rárá tí ń dá ah ọmọ tí ń ṣe fún tó bá tilẹ̀ fún mi mo lè tọ́jọ́ lójú mo lè báyé ẹ jẹ́ mo lè lé bàtà orúkọ ti rí ó dàbí òkun. palẹ̀kùndé o àwọn èèyàn gidi fẹ́ wọlé. wàláì kò lè pẹ́ tí wọ́n ègbẹ́ lomi ìní jẹ́ ọ padà wá. dá. èmi tó jẹ́ pé mi ò lùsì géèmù yẹn rí mo fún wèrè ní pẹ́nátì èmi ẹkùn mo fún ní pẹ́nátì tó le. Ah! tẹ̀lé ìbádẹ́ sí human television. ẹ mo drink yín ni. Hmm? kì í ṣọ̀rọ̀ kankan ni méjèèjì ni mo bá wà mo wá rí ẹni gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ìyá ẹ má jẹ́ ká dákẹ́ báyìí má jẹ́ o àwọn ọmọbìnrin tó ń wọlé tó ń jáde nílé tó ń wọlé wọn o fa ojú mọ́ra. wàá fi gbogbo nǹkan fa ojú ẹ̀ mọ́ra tó bá ti fa ojú ẹ̀ mọ́ra báyìí tó lè ti wọlé fún ọmọ lèrè kọ́lọ̀ ṣàmì sí lókù bọ́lá bá ti ṣàmì sí ó ti ní kejì nìyẹn kí ni gbogbo àjọ máa dùn èyí máa fẹ́ rọ́ ọmọ ọmọ ọmọ mi. mo máa ń gbìyànjú mo ń gbìyànjú. ìyànjú ilé tó ń gbà ọ̀tọ̀ ni ìtẹ́mi sọ yìí ni mo fẹ́ kó o mú ṣe ṣé kí n dúró tì wọ́n kí n mú wọlé kí n wá dúró tì wọ́n. ìyá ọmọ lèrè ò ní bá wọn wọlé ṣòro ọmọbìnrin tó bá ètò bá ti rí inú wọn tó ṣe é lù ú wà á múnú ẹ dùn ẹjọ lájọsọ wà á fún ní nǹkan wà á fa ojú ẹ mọ́ra òun ló máa fún nìkan ló máa fa ojú ẹ máa ṣàlàyé fún tó bá ti lè wọlé pẹ̀lú ẹ òun ló máa ṣiṣẹ́ gbogbo iṣẹ́ kò sí pò ń tó ń jókòó tì wọ́n. dáná màá gbé ìgbésẹ̀ lórí ìtẹ̀sùn yẹn màá gbìyànjú. sórí bí mo ṣe wá bẹ̀ sọ yìí mi ì lè bọ́kọ ẹ sọ o. ẹ ṣe pé kí n má bá ọkọ mi sọ kì í ṣe bẹ́ẹ̀ yẹn àṣebí ni mo bì ṣùgbọ́n mo mọ̀ yìí pé ọ̀rọ̀ obìnrin lélẹ̀ kì í ṣọ̀rọ̀ ọkùnrin tó ti yẹ. ẹ̀bùn lọ́mọ ẹ̀bùn lọ́mọ Mọ̀nsúrù Adigun dé ó tún dé ó Mọ̀nsúrù Adigun dé ẹ̀bùn lọ́mọ nílé ọmọ. ẹ̀lẹ́ ọkọ mi. mo fẹ́ kó wá bá mi délé. ah olówó orí mi mi ò mọ pé mi ò sọ fún ẹ mo wà lábújá mo wà lọ́dọ̀ àbúrò mọ̀ sí wa lábújá orí ẹ̀wọ̀n díẹ̀ ni. àbújá ọ̀rẹ́ ti bàjẹ́ pẹ̀lú ọ̀rọ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀ nǹkan tó promise mi náà mi. Ah, mi ò gbàgbé ẹ bóyá kò dẹ̀ send owó mọ́tò sí mi sódà máa máa bọ̀ wá bẹ́ẹ̀. láìpá mi máa tẹ́ǹtì ẹ̀ kẹ́ ọ lọ́la. èmi náà ti gbọ́ tí má ti rà láti máa máa bọ̀. tẹ mọ lọ lé i love you. i love you too. kí mo wí love you too. <laughs> love you two three four teacher Wait for wetin agendo five six seven eight go to the school and don't be late. Okay? I love you plenty. Olólùfẹ́ mi, my darling. Ọ̀dẹ̀. Oh òun náà rúpọ̀ ti rí ìyàwó bẹ́ẹ̀ dídì à. àfi kí n fẹ́ ọmọbìnrin yìí tán rin màá fẹ́ ọmọbìnrin yìí èmi láyé mi màá fẹ́ ọmọbìnrin yìí. my mommy ọmọ wo lẹ tún fẹ́ o. àwọn tẹ́lẹ̀ yẹn gbogbo nǹkan wọn máa ń fẹ́ mọ̀. ṣé kò dáa kí n mọ gbogbo nǹkan yẹn kó hmm, dáa ta lè ta lè fẹ́ kí lorúkọ ẹ. ẹ lè tọ́ fẹ́ nìkan kan o. ṣé mo wá dúró fòfò ni jẹ́ kí n mú orúkọ ẹ̀ járe ṣé kì í ṣe àwọn tẹ́lẹ̀ ṣá. èmi tún ni ẹ̀rí sọ fẹ́rì kankan. mi ò sọ nǹkan kan fẹ́rì kankan ọmọ lè rí járe. obìnrin. obìnrin ni jọjà rí ọ̀tọ̀ tí ẹ ní nǹkan tí mo fẹ́ wọlé wá tẹ́lẹ̀ wà bẹ́ẹ̀ sọ kí n tó a máa gbọ́ tó ti tún fóònù ẹlòmíì ìrùn kan tiẹ̀ lọ sí mi lọ́kọ̀. kí ló rìn yẹn. <laughs> ṣé bó mọ bàbá amóbí ẹ yá. bàbá mo bí ọ yá. Hmm. ah tó pọ̀ ní pàpà tàlápà. òun gan ni ṣe bí màbúrò ẹ̀kọ́ báyìí tó pupa tó ṣe ọ̀wọ́n ọ̀wọ́n yìí. èmi ò mọ̀ o. ó màbúrò wọn yẹn rántí rántí rántí ó fẹ́ báyìí. kò pa ẹ̀ mo mọ bàjẹ́ bàjẹ́ tó ń rí lẹ́rìndì ó tún lọ yàn. gbogbo nǹkan tó máa ń fẹ́ ló wà lára rẹ̀ kò dẹ̀ tí ìwà máa rí o. kò tí ì wọ́kọ. ọlọ́run. ọlọ́run. sórí ẹ̀ burú ni. bẹ́ẹ̀ ni orí ẹ̀ burú ti orí ẹ̀ ò burú ṣé gbogbo ẹni tí ò bá tètè lọ́kọ náà lórí ẹ̀ máa ń burú ni. àpò ìyá tẹ̀tẹ̀ rìn. ṣé màá wá tún rí dídìrín lẹ́ẹ̀ màá wá wálé pé kò fẹ́ dídìrín ni. ẹ ẹ jọ kò yá dìndìnrín orí ẹ̀ ò sì burú ó dẹ̀ fine tí n bá ba sọ̀rọ̀ mo mọ̀ pé pẹ̀lú gbogbo pẹ̀lú owó àgbà. Ah! yọ pẹ mi èmi náà pẹ my mommy mm-hmm. ẹni ọbẹ̀ lé. ọbẹ̀ bíi ti báwo. mo fẹ́ fi jẹ̀bà kùtù. ṣùgbọ́n o ti jẹun alẹ́ kí ló tún kù. Okùnú la fi ń gbé tìta torí àtú. Ọ̀rẹ́ ti yé mi. Ṣé o ṣáà ti gbà tó bá ti gbà? Màá bá a sọ. Ìyẹn dàárọ̀ la. Ọlọ́run á jí wa re. ń kọ́. Tájì wà níbi tó wà. Màmá ah! Ìyàwó mi di méjì. Ìyàwó mi di méjì. Màmá Èmi five point lókè sẹ́tù màá máa fi gbogbo wọn ṣàkọni kí ló ṣe é. onírúurú aṣọ lẹ́mọ̀ rí ẹ̀bùn lọ́mọ ká máa bí sí ká máa rẹ̀ sí ẹ̀bùn lọ́mọ ẹ̀bùn lọ́mọ. ó <laughs> jókòó pẹ̀lẹ́ èmi ni mo sọ pé mo fẹ́ rí ẹ sórí ọmọlèrè mo mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ni ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó jẹ́ kòríkòsùn mo bí ó tó ìgbà mẹ́ta sí mẹ́rin kò dárúkọ ẹlòmíì ìwọ ló dárúkọ. Yeah ó ní nǹkan tí mo wá fẹ́ kó ṣe fún mi lélẹ̀ ṣé bó ṣe wà yìí ọlọ́run ló ń assist káàkiri but I need you to help me monitor him. Yeah, like he said, you've been trying, but I want more. Because ó realize pé ṣe làwọn èèyàn ń wo condition ẹ̀ tó fi ń cheat ẹ̀. Ẹni tó èèyàn jẹ́ èèyàn jẹ́ ẹni tó ń gba kan gba especially women. Ìgbà míì tí n bá wo account ẹ̀ tí mo máa kàn rí pé ah gbogbo owó tí mò ń fi sí account ẹ̀ ó ń lọlẹ̀. Kí ló ń rà? Kí ló ń jẹ? Mo kàn sum up pé ó lájẹ́ pé àwọn kan wà tí wọ́n ṣe òtítọ́ pẹ̀lú ẹ̀ ìran bí ìgbà tó ń gbajú ẹ̀ àwọn tó kàn ń jì tẹ̀ káàkiri. I need somebody, a very close friend, to monitor him for me. Like kẹjọ jáde kó kó kàn fi pé ilẹ̀ ọtí ṣu. I need you to say, ah, daddy sọ pé eight o'clock ni ká máa wọlé o. Let's go home. Things like that. Can you do that for me? Yes, sir the How much will it cost me to do that for me? I mean, I want to know how much I will pay you every month, every week, whatever you, however you want it, so that you can help me do all that. Um, yes, sir. nǹkan uh, tẹ́ ń sọ líle ni sá ṣùgbọ́n máa bẹ̀rẹ̀ níbi tẹ́yìn ti parí rẹ̀ nípa tolówó dé yẹn mo believe pé ọ̀rẹ́ gidi ní láti involve owó ọmọlẹ́yẹ ti jẹ́ ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ó lè jẹ́ ẹni tó ní pẹ̀lú gbàgede tó dẹ̀ ń fojú pààyàn rẹ̀ sá at times wà tó yẹ pé tí n bá rí òun ló máa pè mí pé ah ṣé ò lè máa rí ẹ ọba òun gan nǹkan ṣẹ̀ ní orí fóònù mi mo sèvù nọ́mbà especially ni pẹ̀lú orúkọ tó wù mí even gan tó wá lo ringtone tó wù mí fún so tó bá ti ń pè mí láì tẹ̀mọ̀ pé ah òun ló ń pè mí tó dẹ̀ kí máa pè mí yìí lórí reason so ẹ má wọlé sá kò sí gbogbo nǹkan tẹ́yìn bá fẹ́ kí n fi kún nǹkan tí mo ti ṣe fún tẹ́lẹ̀ tí mo tún ṣe fún lọ́wọ́lọ́wọ́ ní kẹ́yìn kan sọ sá and i'm ready to do anything sá. my captain. Hmm? ọ̀rẹ́ mi gidi ọ̀rẹ́ gidigidi ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ mọ́tímọ́tí lèmi àti ẹ̀ kò sì sẹ́ni tó lè yà wá gbà síbẹ̀ gbà síbẹ̀ gbà síbẹ̀ síbẹ̀ síbẹ̀ tó gbọ́ gbà síbẹ̀ síbẹ̀ síbẹ̀ ọ̀rẹ́ mi ti di ní my daddy I love you. I love you too, bro. Eh? My daddy ẹ̀gbọ́n tó wí ó ní I love you too àbí I love you too. ó ti jẹ́ kí n mọ̀ pé ẹ close dáadáa ju bẹ́ẹ̀ ni lọ so gbogbo nǹkan tí mo bá tún fẹ́ látọ̀dọ̀ ẹ pé kó máa bá mi ṣe fún wa tún máa sọ fún ẹ so máa fún ẹ ní direct line mi in case of anything just call me anything tẹ́ ẹ bá need because I lè wà on, on the move kẹ́ máa lọ pé ẹ pé ẹ kàn need attention mi probably money or anything you let me know. Okay, sir. Yeah, let me let me give it to you. Zero six zero. Oríṣiríṣi lámọ̀ rí. Nílé ọlá onírúurú lámọ̀ rí. Mm, Nílé aláró mm-hmm. ẹ bá mi ṣe transfer yẹn látòrí fóònù ẹ̀. Ẹ dẹ̀ má jẹ́ kó mọ̀ pa àbúrò yín ni mí o. Ṣé mọ̀? nínú gbogbo nǹkan tí ń bẹ láyé eléyìí ló simple jù kódà gan tí bá ń wakọ̀ lọ báyìí tá a bá pàdé ẹ lọ́nà ń ṣe gbígbà tí mo rí ni ọ̀ọ́ká lẹ́jọ́ ara wa ọkọ̀ yóò bọ́sẹ̀ láti kékeré ìyẹn ló simple jù ṣùgbọ́n kinní kan wà ń bẹ̀ ọ́ sọmọ pé bí àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn mo pè terms and conditions applies ó yọ tí bá ti bá ti wọ wọlé orí eléyìí tí a fẹ́ ṣe yìí ọ bẹ́tà ká má gbára wa kájọ fẹnu ní sí dàbá ń dàbá wàásù ọlọ́dọ̀ rẹ tie wàásù ọlọ́dọ̀ tèmi náà fifty fifty. ẹ ti ti bẹ̀rẹ̀ ẹ ti ti bẹ̀rẹ̀. Ah, ah, ah. ọmọ pípẹ́ ọ̀bà títà kiri àwo lè wù èmi gangan ní bàrí kì í tó ní importer and exporter kan ní àdé mi general contractor bẹ́ẹ̀ ọ̀bà fọwọ́dùn kankan wọlé kò sí kankan tí rí pin èmi ní bàálà tí gbogbo tí bàá ṣe é ṣe àbí kí n kú fílẹ̀ máa gbọ́ kankan. àlọ́ wà òkè. ti wà òkè tí o ti ń bá ti wá wọ wọlé tètè tẹ́sì mi padà pé ó ti rótoro kébí ló ti gbọ́ lọ́dọ̀ mi kó ti télé télé ẹ̀ ẹ̀ ọ balance nu ẹ̀ dákun ó tún kù kan ti ò ní bàjẹ́ eh, ọmọ òun àgbò tọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ àgbò tọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n má jẹ́ kí owó yòówù tá a bá gbà lọ́wọ́ rẹ̀ má yìí ó mú ọ débi pé ó wò fún ọ ò ní ráì dá o ò ní ráì dá o àtọ́rù ah. wọn máa ń mú o kíní wọn máa ń mú o ìbejì ni kì í ṣe é ṣe o. ẹ̀gbọ́n mi hmm? mi lè jẹ́ kí bọ̀bọ̀ yẹn gorí ah, kò lè ṣẹlẹ̀. nígbà tí débẹ̀ ìwọ̀n ìjọpọ̀ ah. owó dédé finance minister gbéra. ẹ gbọ́ mi job knock. ẹ gbọ́ mi ó lẹ́nu gan-an. oyin wà bẹ́ẹ̀. <laughs> gidi. ẹ ṣeun ah. bàbá wa ọlọ́run á máa ràn yín náà lọ́wọ́. àìdúpẹ́ ara ẹni. ẹ ṣe gan-an ni mo rò pé ẹ ti bá mi ṣàlàyé fún mi ibi tẹ́ ẹ̀ ràn mí dé gan-an mo yẹ jù bẹ́ẹ̀ lọ. Ah, mo ti jẹ́rìí yín gan ẹ máa jẹ́ báwo ni màá. ẹ eh, wọ́n ti bá mi sọ̀rọ̀ wọ́n ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi èmi náà sì ti gbọ́n. kí lorúkọ yìí. Yẹ́misí lorúkọ mi. olúwa Yẹ́misí ìwọ náà wá Yẹ́misí báyìí ṣé o jẹ́ kí n sọ fún un gbogbo nǹkan tá a tún ti jọba ẹ sọ yìí tó bá ti lè ṣeé ṣe tí mo ti confam ẹ máa jọ ẹ lójú má sì jẹ́ kí ìṣẹ̀lẹ̀ rí máa jọ ẹ lójú ti gbọ́ báyìí má jẹ́ ká bá òkú lọ ní ìlú báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òdìdí báyìí ó wà lókè tó bá ti gòkè báyìí yàrá tó wà lápá ọ̀tún yẹn òun ni yàrá ẹ̀. mo ti gbọ́ ma gbọ́ mi mò ń bọ̀ ẹ ṣe mà. yàrá tó wà lọ́wọ́ ọ̀tún yẹn ni. ẹ mo ti gbọ́. ẹ lè mọ iye tí mo mú wá fún yín o ah, bó ṣe wà òun hmm. kì í rọkún yẹn rí. Ah, ṣé n ó pààrọ̀ fún yín. ọlọ́run máa ṣe ọkùnrin rí tó bá tiẹ̀ rọ́kùnrin gan-an yóò jẹ́ pé ọkọ àkọ́kọ́ rẹ ni ah, <laughs> ọmọ ọmọ dáadáa ni. ọkọ àkọ́kọ́ ni ọkùnrin tó rí rí. ní ìjọ jáde ní bó ṣe wà wọn. tó dáa ìyẹn náà ti ẹ̀ bá dì ní kò ṣe nǹkan kan. èsì ayọ̀ làágbọ̀. kájà ti gbèsè ayọ̀ èsì ayọ̀ ìyẹn náà. a gbọ́dọ̀ mọra wa gbélégbélé kí lẹ ní fún wa kí lẹ á rí gbọ́. <laughs> nígbà tí a ti gbà pé ká fẹ́ra wa èmi wá ń fi àkókò yìí sọ wípé bàbá ṣe ń pàdé ọmọ tá a máa kọ́kọ́ bí báyìí ìbejì ni ọkùnrin kan obìnrin kan. Mm, mm, mm, èmi ò fẹ́ bèjì ọkùnrin kan obìnrin kan o ọkùnrin méjì làǹtìlanti ni mo fẹ́. ọkùnrin méjì làǹtìlanti ìbejì. Mm ọlọ́run àṣe fún wa. <laughs> kí ló wá ṣe yín. ó já sùn jáde ilé ọmọ. sùn. yín má ti jẹ ká sùn sí i bàbá sunrun orin yẹn ó rú burúkú lásùn. Hmm. Hmm. kí n tó wá bí mo ti lọ rí bàbá kan bàbá yẹn wá ní pé ká ṣètùtù pé twenty one days ni mo fi gbọ́dọ̀ ṣe ètùtù yẹn àkókò. bẹ́ẹ̀ni kódà àkùkọ méjì méjì fún ọjọ́ twenty one yẹn nítorí pé ìbejì la fẹ́ bí àwa jẹ́ pé àkùkọ méjì lọ́jọ́ yẹn lọ́jọ́ ọ̀la tí twenty one days máa fi pé. àkùkọ. bẹ́ẹ̀ni. orí five five hundred lára mi. láyéláyé àkùkọ five hundred báwo kódà mo ti lọ ná àkùkọ tí mo rí tó jẹ́ pé ó dáa fún nǹkan tá a fẹ́ ṣe tó máa kọjá lẹ̀ six thousand nìkan kan ah. àwa jẹ́ méjì twelve thousand ìyẹn àwa jẹ́ twelve thousand fún ọjọ́ twenty one. ah ah èmi ò ṣe irú o èmi ò wó ní six thousand òní five thousand ni mo fẹ́ rà. Ah, ó ti o kódà èyí tí mo ná last ẹ̀ wò náà fẹ́ ná five thousand five ni torí pé ó ní ògbé lórí. Ah òótọ́ ni torí mo láàlá pé mo ra jẹ five five àjẹ five thousand five ní kára. ẹ̀hún ni akọjálẹ̀. tó lóge ológe tó kọjá dáa. akọjálẹ̀ bẹ́ẹ̀ ni. èlò wa ló jẹ́. Hmm, ìyàwó á five thousand five lójoojúmọ́ méjì eleven thousand ní ọ̀nà twenty one ìyẹn wá fún wa ní three thirty one thousand <laughs> three thirty one thousand. three thirty one thousand. pokene pokeji tandabuku ẹ̀bà lájẹ. ọjọ́ ìyọ́ mo rò pé o fẹ́ parọ́ fún mi ni ọmọ dáadáa ni ọ ìyá àbejì. bàbá ìbejì. ìyá àbejì. bàbá ìbejì. mo mà ti lù gan o. ó hàn ó hàn ó hàn. mo mà ti lù pàjẹ́ pàjẹ́. gidi gan-an. bá a mọ fóònù. ṣé fóònù ilé. ṣé o lákàntì o. mo ní. kò rí ọmọ tálákà ni wú mi. ẹ kankan bẹ́ẹ̀ ni tá a tún lọ́pọlọ. ọ̀rọ̀ àtẹ̀ nineteen fifty. mo ti tẹ̀ nineteen sixty. nineteen fifty. nineteen sixty. mo ti tẹ̀. ọjọ́ òmìnira wa mu. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. very well. mo ti tẹ̀. ó yá tẹ owó síbẹ̀. three hundred and fifty one thousand. bá a mú fóònù mi. ọ̀gágá ṣe yí ọmọ. ẹ má ti jẹ àsunrun bẹ́ẹ̀ tábà sunrun bẹ́ẹ̀ irun burúkú lásán ẹ̀wò ẹ̀yẹ ká kọ́kọ́ yanjú gbọ́ ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé ìbejì ọmọ ńlá ni wọn ìbejì la fẹ́ bí àwa máa kọrin báyìí pé èèpo ń bẹ ẹ̀wà ń bẹ o bàbá ìbejì èèpo ń bẹ ẹ̀wà ń bẹ o àyà mi ò já oye àyà mi ò já láti bíbèjì o èèpo ń bẹ ẹwà ń bẹ <laughs> o. fọwọ́ ra mi lẹ́sẹ̀. Eh, fọwọ́ ra mi lẹ́sẹ̀. láti fi jẹ́sẹ̀. ó ti mú mi. Who is that, oh? Good afternoon, ma. Yeah, good afternoon. Why are you here to see, ma? I am here to see my husband. As, as this our house is uh, big and beautiful, you say you are here to see your husband. Mm -hmm. Who is your husband? Omoleri. Omoleri is my husband. you mean that uh, Unjewele is your husband? Eh? You are stupid. I'm mm, sorry, ma. You are professionally stupid. Agreed. In fact, I have never seen someone is as stupid as you do. Noted. Now, is my husband in? Very much inside. Then next time, don't put your nose in what does not concern you. Noted, ma. Jesus Christ of Holy Nazareth. And imagine this uh, fine protector conglomerating with that wave-like structure. Well, it's no problem. It's as he's saying, they say uh, the ugly ones, the stupid ones, get the good ones, beautiful ladies. And good boys like me, handsome and straight man like me, get ugly women. Nonsense. Kò jókòó, my dear. Yes, ma'am. Pẹ̀lú ọkọ mi. Wo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí tó bá ti lè lóyún fún mi tí mo confirm ẹ̀ five million naira pẹ̀lú mọ́tò tó mo máa fi ṣe sẹ́rìn bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ ìyẹn nìkan kọ́ ọ ibi tó bá ń wọ̀n ló máa lọ bímọ sí nílùú òyìnbó ọ bó jẹ́ Canada ló fẹ́ ni bó jẹ́ US ni bó jẹ́ United Kingdom ni ìwọ mention ṣẹ́rí mọ́ mi mo ṣe pé kò wo èmi náà kí n lóyún fún ọmọ lèrè. ah mo ṣe rí ọmọ lèrè tẹ́ ń wò yẹn kò kí n take care easy rárá o ah níṣẹ́ ló máa ń gúnyàn bí ẹṣin wọ́n hmm, mi ṣe fẹ́ gbọ́ níbi tí ọmọ lèrè bá park trailer ẹ̀ sí tí wọ́n bá gbé mọ́rúwá kọjá ń bẹ̀ wọ́n máa máa gbọ́n ni ah three days báyìí mi kì í gbádùn ara mi ah mọ́ mi ah ẹ̀kọ́ ń wò bẹ́ẹ̀ yẹn ni o. ó dàá má bínú ọkọ mi ṣó ti gbọ́ màá bá ẹ bá sọ̀rọ̀ a máa ṣe é díẹ̀ díẹ̀ ní jẹ̀lẹ̀ńkẹ́ ṣùtì gbọ́ a ti kẹ́ ibi báyìí ti problem ṣùtì gbọ́ ṣùtì fẹ́ máa lọ náà nìyí àbí jẹ́ kí n jẹ́ kí n bẹ̀ wá owó mọ́tò ṣùtì gbọ́ máa dì á pẹ̀lú ọkọ mi má wọ̀ọ́rì. Saragi bá mi jọ. Bá mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Kì í ṣẹ́jú ìpín náà. Àìsàn ìlọ̀sà lágbára mi dọ̀lẹ́. Ah, Ọlọ́run ó dé ṣàánú mi lórí ẹ̀sùn bàbá mi gbọ́láàánú dídé síbi pẹ̀lẹ́. a sì yóò wù bí olódùmarè bó bá wù olódùmarè a sì gbà rẹ̀ bó ṣe wù àìsàn ní a máa wà. Dàmí pẹ̀lẹ́, dàmí pẹ̀lẹ́. Yóò lè kókóókó. Dàmí pẹ̀lẹ́. Bí ẹgbẹ́ kàmí ọ̀bọ, ẹ̀mí ò sì ní bọ́. Bẹ́ẹ̀ni, yóò ti rí bọ́. Àìsàn náà sì tó bá wà. Ṣé o ní tó eléyìí? sí olódùmọ̀lẹ́ ọ̀rọ̀ tó dá èmi náà sí ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tó bá jẹ́ pé léyìí náà bá ní tàbí. bá mi ẹ má sòsòkúsò síra yín ah, bá mi tí ọlọ́run bá bá gbèsè ẹ̀ dé èèyàn méjì mẹ́ta ti tó tó máa kó gbogbo one twenty thousand sílẹ̀ tá a fi máa ṣe fún yín báyìí ẹ dàgbà ẹ ṣe. Mami, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́, mami ẹ ṣe sùúrù. Ó sọ lọ́rọ̀ tó sọ mẹ́wàá ni. Ìrètí gbígbà ẹ máa ń ṣe ọkàn láàárẹ̀. Láàárẹ̀ náà ni. Ẹ pẹ̀lẹ́ bá mi, ó ti dàbá yìí. Ẹ pẹ̀lẹ́ bá mi, ẹ pẹ̀lẹ́ bá mi, ẹ pẹ̀lẹ́. Monsuru Adigunde ó tún dé o Monsuru Adigunde ẹ̀bùn lọ́mọ nílé ọlá oríṣiríṣi lámọ̀ rí nílé ọlá onírúurú lámọ̀ rí nílé aláró onírúurú aṣọ lẹ́mọ̀ rí ẹ̀bùn lọ́mọ ká máa bí sí ká máa rẹ̀ sí i ẹ̀bùn lọ́mọ ẹ̀bùn lọ́mọ ká má bí sí i ká má rẹ̀ sí i. bẹ́ẹ̀ ọlọ́kadà yẹn ń kọjá eh, bàbá olówó bàbá olówó. Ẹ káàsán sir. Ah, Bọ́ládé, how are you? Fine sir. Ah, it's nice to see you. direction ilẹ̀ ń lọ, right? Ẹ wọlé kí n gbé yìí no sir ẹ má ṣe yọnu sir. no no come on come on hopping ẹ jẹ́ kí n gbé yín jàre báwo ni ṣe máa rí tí mi ò ní lè gbé yín kọ̀mọ̀kọ̀mọ̀. ẹ má ṣe yọnu sir à ń sáfẹ̀mí ara wa ni. ọ̀dẹ́. bó ṣe gbà. àwọn bike man yìí tètè kọjá jà rẹ̀. àwọn bike man yẹn náà. ká fẹsẹ̀ rìn tó. time dẹ̀ ti lọ kọ́ sọ èmi náà di dèdèrè bíi ti bó ṣe sọ mọ́ wọn dà. àbùkù tó kàn mí lénìí nìyẹn o lọ́wọ́ Bọ́ládé àti kejì ẹ̀ àfi bíi pé èmi ni mo. Mo mo fọmọ mi ṣe nǹkan tó fi dàbò ṣe dà yìí bóyá n tó ń rò nìyẹn. ṣé ẹ rí pé mi ò dá yín lóhùn gbogbo ẹjọ́ tẹ ẹrù kalẹ̀ yìí mo dákẹ́ mo sórí kọ́ ni mi ò dá yín lóhùn ẹ́ irú nọ́sẹ̀nsì wo nìyẹn nítorọ̀ yìí máa ń bí mi gbà mí nìyẹn ọ̀rọ̀ yìí máa ń bí mi inú gọ́ńtàn mi nǹkan tó yẹ kẹ́ ẹ ti tírìtì fọkàn fún wọn ń ta ń bẹ̀ kẹ́ ẹ ti fi ọlọ́pàá mú wọn ẹ̀yin wá ń padà bọ̀ wálé wá bá mi kẹ́ ẹ ti ṣe wọn bó ṣe bí ọṣẹ ṣe ń ṣe ojú kí wọ́n máa gbúrò wá ń bí kí n máa sọ pé òkè sàdánkátà sàdánkátà ẹ ti gbé wọn lọ sí police station. my mommy my mommy. báwo o jàre ọkọ mi. kí ló ṣẹlẹ̀ tẹ̀ ń pariwo. àwọn ọmọ kan náà mú inú bí mi wọ́n mú inú bí mi àwọn ọmọ mú inú bí mi burúkú burúkú. ẹ gbọ́. wọ́n sọ̀rọ̀ sí dádì ẹ̀ ni àwọn náà dẹ̀ ń bọ̀ nílé wọ́n bọ̀ wá bá mi. pop sí mi ta ni Kọ́ládé àti Kejì Àkí orúkọ yẹn ṣá wọ́n kàn wọ́n root mi. ibo ló wà mo ń bọ̀. bó ló ń lọ. mo fẹ́ lọ lù wọ́n bàjẹ́ bàjẹ́. ṣé o mọ àwọn tí mò ń sọ̀rọ̀ wọn ni. màá lọ wò wọ́n níta kí n wo ṣáìsì wọn. màá lù wọ́n bàjẹ́ bàjẹ́ ìjábọ̀ ìjà ilé ni orúkọ mi always guys di ni mí lù wọ́n bàjẹ́ bàjẹ́ tiẹ̀. tiẹ̀ tó kò tiẹ̀ jáde. my mommy. pẹ̀lẹ́ oorun tó kí ọ̀gán. orí ń fọ́ mi ọ̀tún mú mi ó tún rẹ̀ mí. kí ló fà á. wọn náà ní ká bí àbí. ẹ ẹ wò ẹ wò ẹ wò ẹ má gbọ́ owó ìrìn wa ẹ má gbọ́ owó ìrìn wa ọ̀gá mi èsì ẹni tí yóò lè máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ́ẹ̀ bá tó fi béèrè ìdáhùn béèrè ọ̀gá mi ọ̀rá ìwò tó wàá fi gbogbo àwọn ẹ̀sán tó wàá fẹ́ sọ síréètì ni. ó pè púpọ̀ ẹnu tí ẹ kàn nǹkan sáwọ́rì ìlànà ó fẹ́ máa rí ìyàwó mi mẹ́ dání fínni. ẹ kìkì sí pé mo bú wọn ṣe ohun tí mo ṣàlàyé fún wọn ni pé ṣe lọ́dọ̀ tèmi ẹ̀yin Buhari tọ́dọ̀ tèmi àwọn mínísítà tí wọ́n bẹ ń gbòòrò àwọn ọmọ kì í mínísítà kan bẹ ń bì kan ṣé àpò bẹ́ẹ̀ ń ṣe wà yìí níṣẹ́ wàá fẹ́ bá Buhari sọ̀rọ̀ wọ́n bá ti jókòó kó ohun tí ọba sọ ni Buhari ọ̀rá yẹ pé èèyàn máa dá para fóun pé èèyàn ńlá ni ìwé fọ̀rọ̀ falẹ̀ wájú yín ni mo wí. oníyẹ pé wẹ tán oníyẹ pé ẹ̀yàwó mi ó já gbéra lẹ̀ kẹ́ ká máa lọ sí hospital ká lọ rí family doctor wa. Eh, ọ̀gá mi eh, ọ̀rọ̀ wà nọ̀rọ̀ tí wọ́n sọ ṣe wọn pé ẹni tí bá ti máa ń fúnyàn lógún tẹ́lẹ̀ tí ń fúnyàn lógún tẹ́lẹ̀ yóò ti mọ̀ bí ṣe máa ń ṣe èèyàn ẹ mọ tó mọ̀ pé mo ti ń bà yín lẹ́rù ni wípé kí wọ́n lè tọ́jú wọn dáadáa ẹ ṣe ṣe nǹkan kan ẹ bu owó fún dókítà tọ̀dọ̀ wọn tó bá ti rówó yóò múra sí tọ́jú wọn ni kò ní gbé fún nọ́ọ̀sì gan fúnra ẹ̀ ní wọ́n máa tọ́jú wọn. òótọ́ ló sọ kára ìyàwó mi tètè yá kíákíá ká lè bá ṣeré ọmọ torí àwọn òbí mi ń retí ọmọ ó dá lọ sínú mọ́tò kó lọ mówó wá fún ìyàwó mi. owó tí wọ́n fi lọ sọ́sibítù. tó máa fi jẹun òkò ni lọ́wọ́ wá fún ìyàwó mi jọ. mo rò pé bóyá owó tí ń bẹnu mọ́tò lè má tó wọn ni o bóyá ká. ẹ o ti ń jalè o jí mi lówó. mi jí mi ẹ mọ̀ pé mo ìfò lè kún tẹ́lẹ̀ àfọwọ́rá gan ní kékeré mo ti ṣe bẹ́yìn. o jalè yìí lóòótọ́ ọ̀ka yọ ọmọ yẹn bó ti rẹ ó sì fẹ́ pé ó yá lọ mówó wá fún máìdàgbé. ṣètìgbọ́ ẹ má ṣe kí o ẹ ní ra ìdá o kò sí gan tàbí kú tó bá rí owó gidi ní máa ń ṣègì máìdì ẹ ni o. kò wó wá kò wú. ẹ má ṣe kí wọ́n ti ní báyìí kó wá. ẹnu kò wá. ìyàwó mi máa ń tayọ. ọkọ mi. ṣé kì í ṣe pé. Thank you dáadáa ó ṣe gan ni my dear all right màá máa pè é máa pè é máa pè é nípa olúwa ṣe wọ́n ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. ṣó jẹ́jẹ́ náà dúró jòwó ló ń jó yìí. ní mẹ́ta mẹ́ta ẹ̀ eh? kó mi aró. Eh, oríṣiríṣi phone call ló máa wà èwo ló gbà bẹ́ẹ̀ tó ń jó ìgbà yìí. ìyàwó ọmọ mi ti lóyún. èwo ni àwọn ọmọ rẹ ọmọ lèrè ọmọ lèrè kan náà bẹ́ẹ̀ ni àwa èmi màá lọ lọ́pẹ́. gbogbo wa màá lọ lọ́pẹ́ o. àwa màá lọ lọ́pẹ́ o. ẹ wá òre bàbá. láyé mi. ẹ wá ògùn ọlọ́pẹ́ o. ìjọ ọpẹ́ rẹ dán. ìjọ ọpẹ́ rẹ rèé ẹ ti di gbàmà. yes yes. ah a kó ayọ̀ ọmọ o ayọ̀ abara tíntín ọlọ́run ó ṣeun o. Eh? kí ló dé irú pálapàla wo ló ìyá tẹ́ nǹkan mẹ́yìn. àkọrin ah, ah, ìyá mo fẹ́ mi ìmoore ọlọ́run hàn ni. ẹni ìmoore wo ni ẹ lè jẹ́ ká confam náà pé bí oyún yẹn rí làbí kò rí before you start jubilating wàhálà yín pọ̀ ṣèbí dráìvà ti sọ fún mi pé oyún ló wà ń bẹ̀. Ah. dráìvà òṣìwò ló sọ fún dráìvà jẹ́ bí dókítà tó tó tó ti examine ẹ̀ tó dẹ̀ pé lóòótọ́ lóòótọ́ lóyún wà nù ẹ̀. oyún wà nù ẹ̀ oyún wà nù ẹ̀ hmm. bọ́tẹ̀ mi ẹ má pariwo oyún yìí síta o àmín ẹ jẹ́ kó ọmọ ìbí láyọ̀ àtàlàfíà nàkẹ́ tó before you start uh, jubilating all over the place tá bá tiẹ̀ máa ṣe àjọ̀dún kan tá máa celebrate or anything ẹ jẹ́ kó ìbímọ náà kárí ìgbà yẹn ẹ a lè fi lépo ọtí ká fọ̀tàn ọ̀rọ̀ kà kí ló dé dé ṣe bí ọmọdé náà. àti bọ́sà. thank you. mo fẹ́ kẹ́ fà á sí dáadáa ni kí gbogbo ó fi dè. ọ̀gá mi ń gbọ́ mr ọmọlẹ́rẹ́ you are welcome. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi bá dádì sọ̀rọ̀ kán lè gbéṣẹ́ lẹ́ẹ̀kejì yẹn fún mi so that màá lè fi ṣe àwọn one or two things tèmi náà ní láti ṣe. wọ́n gbéṣẹ́ lẹ́ẹ̀kejì fún yín wọ́n ti gbé fún yín gbígbé lọ́gọ̀ tí ọmọ ayé jẹ ìgbéǹgbè bẹ́ẹ̀ ni gbéṣẹ́ fún yàn yeye ìgbéǹgbè ṣe èyí tí ẹ gbà tẹ́lẹ̀ ṣé ẹ ti padà wàá rọ̀gà tẹ́kàn rò pé ẹ̀kàn lè máa sọ nǹkan kan tí ṣíṣí yọ̀gá mi lẹ́nu báwọn lásán ní pé kí ni. kí ni díẹ̀. mo ṣe tutu ni. mr ọmọlèrè mo ṣe tutu. lókè tó fi ń wádìí àdánwò wọ́n ti rí mi. ẹ ṣe bí tìbí yẹn ni ẹ ti gbowó. èmi ò gbowó wọ́n ṣẹlẹ̀ ṣáká mi ni wọ́n gba jáde owó sí kiri mọ́. ẹ ṣe jàre mr ọmọnìyàn ẹ̀wọ̀ ẹ jẹ́ ká fi ti sọ̀bọ̀ lọ́yọ̀ kí tiwọn sílẹ̀ tó ẹjọ́ tó yọ lọ bí ìgbà wọn ni kí n máa. ọmọ tó ń gbẹlẹ kò ṣe tí ò dá o. ẹ má bínú. tí ọba sì tọ̀gá tí mo rò sọ̀rọ̀ burúkú sí yín gan ẹ má bínú ṣẹgbọn ẹ ṣe gan ni so ẹ ti bá mi bá wọn sọ̀rọ̀ hmm, mi dẹ̀ fẹ́ kó pẹ́ rárá. ọ̀gá àmàráyè lọ́la. ẹ má ṣe báyìí ni tẹ fi rin ọwọ́ mi. kì í ṣe báyìí ẹ má wọlé màá rẹ́yìn náà. kí rí gùn. rárá mi fi kọ́kọ́ gún wọn. ẹ má pọ̀ yàn mi lọ́rùn o ló jẹ̀yẹ̀ ló lè lè tún pẹ̀fẹ́ fún mi ẹ wàá pa ọwọ́ tún mi á rí. máa rí yín máa rẹ̀yìn gangan. kí ẹ sọ. Eh, ibi tá a fẹ́ lọ lọ́la bóyá ká yẹ kí ẹ fi ṣe tiwọn. ọ̀la lọ tẹ́ dá ìwà wò. a kàn fẹ́ ṣe é lọ náà ni a fẹ́ ṣe é lọ́dọ̀ àwọn ẹ̀bà ni pé ká lọ ṣe fàájì ń bẹ̀ òun la fẹ́ lọ lọ́la tẹ́lẹ̀ tó wà nù dárì wa. torí ipa fẹ́ ṣe é lọ bìkan ó fẹ́ sọ iṣẹ́ tó máa mú owó wá nù. mo ti mo ti yẹ wọ́n ti ní àwọn máa fún yín lówó. o mọ tó ń ṣe òpònú ọdẹ ni ọ you are very stupid. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mr mo. ọ̀ya Christy. tó bá wù olówó ní mẹ́rin dájú ká lọ. bẹ́ẹ̀ni ibi tó bá wù lè má rẹ má pa ló ló wọn kì í bù fún olóògbé. sọlá ṣe kàn ní. ẹ̀pẹ̀rẹ̀ bá mi ẹ̀mí díẹ̀ sí kí ẹ lè fi lókun ní o ẹ̀pẹ̀rẹ̀ bá mi ẹ̀pẹ̀rẹ̀ báwo oyè ẹ̀mí lè sí ẹ̀mí lè sí ẹ̀mí lè sí báwo ọ̀pẹ̀lẹ́ ọ̀pẹ̀lẹ́ kẹ̀lẹ́ fi dókun náà gbọ́n tí mò ń ṣe ọ̀pẹ̀lẹ́ báwo mi ọ̀pẹ̀lẹ́ báwo mi ọ̀pẹ̀lẹ́ ọ̀pẹ̀lẹ́ ọ̀pẹ̀lẹ́ báwo mi ọ̀pẹ̀lẹ́ ọ̀yà ẹ̀fẹ̀yìn lílẹ̀ ẹ̀fẹ̀ yìí lẹ́yìn ọ̀pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bá mi ọ̀pẹ̀lẹ́ ọ̀pẹ̀lẹ́. mò ń bọ̀ bá mi mò ń bọ̀. Oh. ọ̀gá kì í bá àti ma ni. mà ìyàtọ̀ tó wà nínú olórin ni sàwábà ọ̀gá èèyàn ni eh, oúnjẹ ni sàwábà. Eh. ọ̀gá ọ̀gá eh. ọ̀gá ọ̀gá ah, wò. mo ti ah, ah. nǹkan tó yí mo yí èmi ni mo ní ni mo ní o. mọ̀ ni o ẹ straight báyìí làwa ń wa ní kí n bí ẹ pé help ẹ ẹ ṣe gan ni sà. ọ̀gá mi ní ká hẹ́ẹ̀pù yín ò ẹ̀ wọlé báwo rí o how are you ẹ ká sọ o ẹ ra sà ọ̀gá mi ah. nìyẹn ẹ ṣe gan ni sà. ẹ lo bẹ́líìtì ah, ẹ lo bẹ́líìtì. yes sir <laughs> ìwọ ní oúnjẹ ṣàwámà. ọ̀gá mi náìsì gan. Ah, ẹ ṣe gan ni sá. ọ̀gá mi náìsì. ẹ ṣe sá. àwọn òfin rẹ ń kọ́. amen àwọn fámìlì ẹ̀. bó o bá ti lè farabalẹ̀ tó gbà fọ́gà gbogbo nǹkan ti lójútùú nù kò sí ṣòro kankan láyé mọ́ bó ti wà gbogbo ojú ẹ̀ tí odijú tó ní kinní kan bẹ́ẹ̀ nù rẹ̀ gbogbo ẹ̀ lọ́gá fowó yanjú ọ̀gá mi. pẹ́ẹ́lí torí afọ́jú lọ́lọ́run fi dá kùkù òjò torí àbítí ni bàbá mi gọ́ọ̀dù fi dá fúfú òjò. ọlọ́run ni bàbá bá gbèdé bàbá mi gọ́ọ̀dù. bàbá mi gọ́ọ̀dù hmm. ìparẹ́ lókèlókè ọ̀hún rẹ o kàbíyèsí olódùmarè ọba àwọn ọba wo torí irú ní báyìí ọlọ́run ti dá àwa gbajúmọ̀ náà láyé ń fẹ́ jẹun sọ nǹkan kan fún ọ tó ọmọ bá mi lọlé mọ bá mi lọlé màmá mi ń retí ọmọ. ọ̀gá kọ́ lórí fún ọ nu pé jẹ̀ ń bá ọ lọlé dádì mi retí ọmọ yes marry me o baby yes ọ̀gá mi retí ọmọ yes ọmọge wá fẹ́ mi wá fẹ́ mi wá fẹ́ mi ọwọ́ tọ́gà náà sí ọdún. wá fẹ́ mi. ibo ló ń lọ ibo ló ń lọ tó wọ́kọ̀. ọ̀gá mi ọ̀gá mi ẹ ṣe ṣe nǹkan kan kọ́ bá a lójijì ẹ̀yin fún lówó ọkọ̀ kẹ́rù ọ̀ bà á èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ yẹn o iná àpà ni wọ́n máa ń pè yẹn kí n fún lówó mọ́tò torí kíni wo my darling mi lè fún ẹ lówó mọ́tò wàá wá sílé wa ni gba nọ́mbà rẹ̀ kó fún ní tèmi ká sẹ́ǹdì owó ṣàkáǹtì ẹ̀kọ́ mọ́ mi sí i ṣe wákàtí yẹ ìjọba hmm. fẹ́ máa fún un. pe nọ́mbà rẹ fún mi gbà náà. zero seven zero fifty fifty fifty thirty one. ẹ ṣe gan ni sá. ó kọ̀ òní ká fi sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ wà jí ni sá. bẹ́ẹ̀ wà jí. Ah! olójú bẹ́ẹ̀ mi ti bá mi jí èmi gángan yẹ wà ọ̀sùn jí. bẹ́ẹ̀ jí àbí kí ni orúkọ mi. mẹ́wàá jíyàwó ọ̀gá mi. <laughs> irọ́ òun jẹ́ obìnrin èmi jẹ́ mẹ́wàájì ọwọ́ fẹ́ bá mi jí. Ah, ó tọ́ ni ó ó bọ́ ọ̀gá jí lẹ́sẹ̀ kan ni. obìnrin ṣe mẹ́wàájì. I love you my darling. àbírọ́ mi. ẹ ṣe sùúrù sùúrù. Ah, ah ní sùúrù. ewu òpè tí kò wù ọ̀pọ̀ fanu tẹ́lẹ̀ ni. kì í ṣe wípé kò wù mí kí n bá yín ṣeré àmọ́ gbogbo ìgbà tí bá ti rántí wípé bàbá mi wà ní dùbúlẹ̀ àìsàn ó máa ń bà mí lọ́kàn jẹ́. ẹkùn ah. mi ìmọ̀ ló ti ń pè ló ti ń pè. ọ̀rọ̀ fi pa lọ́wọ́ mi tọ̀ kò pẹ́ two hundred thousand sórí fóònù rẹ̀. two hundred thousand. two hundred thousand. Ah! tó o ti gbọ́ ah! àmọ́ ó ń béèrè password. password. Eh. nineteen fifty. nineteen sixty ọjọ́ tí nàìjíríà gbòmìnira mo mọ̀ gbé o mo mọ̀ gbé kitikiti ni. Ah, ẹ wo èmi ti ṣe tèmi mo ti ṣetán ẹ gbà ah, ẹ ṣe mo dúpẹ́ ẹ wo mo mọ̀ lóore lágbára ọlọ́run ẹ̀yin náà ní fàárẹ̀ ló gbà ẹ ṣe. àmúrò ẹ ṣe. ó yá bá mi tẹ̀wé. <laughs> ẹ ṣe gan-an ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní nǹkan tó bá ti yá báyìí kó tún pẹ́ mọ́ kéjẹ tètè lọ yọjú sí bá mi kí n lè béèrè owó tẹ́ ṣe sí mi ká lè tẹ ẹ mo ṣèlérí máa padà wá gbogbo eré ni màmá mi ṣe mo bọ I love you I love you too ẹ jẹ́ tètè lọ mo ń ẹ ti gbọ́ mo bọ̀ ẹ ṣé o I love you. <laughs> nílé ọlá onírúurú láwọn rí. But yeah, I love her very well. Ẹ̀bùn lọ́mọ ká máa bí sí ká máa rẹ̀ sí ẹ̀bùn lọ́mọ. Ẹ ah. Bẹ́wàjí. Ó bá mi ọmọkùnrin tí mo ṣàgbákò rírè ìwòsàn láti pàṣẹ rẹ̀ yìí níbo ni ọmọ abo ni. ọmọ olúwarẹ̀ náà ni bá mi àmọ́ ọmọkùnrin ọ̀hún kò jáfáfá kò dápé rárá bá mi sẹmọkọ tó ń dùn mí nínú ọ̀rọ̀ rẹ̀ mm. òun nìkan ṣoṣo làwọn òbí rẹ̀ bí ah bá mi ọmọkùnrin kò dáfá kò dáfáfá rárá rárá bá mi ẹ wo kò sọ ọ̀rọ̀ lórí èyí ó darí. Ah, Bẹ́wàjí. ó bá mi. ọmọ tí ọmọ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ tó mọ̀mọ̀ já fáfá gidi mà lèyí èyí sàrìndín kódà mo nígbàgbọ́ pé olódùmarè ó lò mí fún ìwòsàn rẹ̀. ìwòsàn. bẹ́ẹ̀ ni. bá mi mi bẹ́yìn ilẹ̀ sọ fún mi wípé àìsàn àmútọ̀run wá ò sí sí mi àbọ́lọ̀ ọmọkùnrin yìí lọ́wọ́ ayé nù ní báyìí. kárí láì ọlọ́wọ́ hmm. ayé nù hmm. àmọ́ hmm, ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ ọmọkùnrin kò fapá kan jà mọ́ torí èèyàn ní bẹ́ńdì ètò kà lọ́wọ́ ọmọ aráyé lewé tí í rò olódùmarè ọkọ̀ wa mọ̀ ọ́ sí torí gbogbo ohun tí olódùmarè dá dáadáa ni ó dábàá mi kò bú elétò ọkọ wa. ẹ jẹ́ ká máa ah. ṣe rere ipò kíkó tálẹ̀ wá. èmi ni mo mú àìjẹ́ àpé ká ṣe nǹkan báyìí wá ká ṣe báyìí wá lórí géèmù tá à ń play yìí mo ti yọ ọ́ mo ti yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bá débi olúfimọ́ èèyàn máa ń fọ̀rọ̀ rẹ̀ mọ́ ni oyè Saheed Òṣùpá la wà báyìí olúfimọ́ àkọ́kọ́ ó ti tó gẹ́ báyìí olúbalùbà táyì dárin. ẹ̀gbọ́n kí ló le tó yẹn náà. ó le jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ lọ gbogbo oyún gèǹgé tá à ń ṣàlàyé pé olóyún o olóyún o tí ọ̀gá mi fi mu wá tí mu wá tí mu wá tó gbé tó bá ti forí lélẹ̀ ó tó pò síkì tọ́gà mi ọmọ àmówá tọ́gà mi ọmọ àmówá oyún la sọ pé bàjẹ́ ni gbogbo nǹkan bàjẹ́ yìí bàbá ọ̀gá ó ti fọkàn sí pọ́mọ òun ó bímọ ìyá ọ̀gá ó ti fọkàn sí pọ́mọ òun ó bímọ ó wá gbọ́ pé oyún bàjẹ́ ọ̀gá gan bí ṣe ń káàkiri bí ajá tó jẹ pọ́ìsìn mo kọjá àyè mi lánàá mo mú síbí mo mú abọ́ as usual kí n wọ kíchìnì kí n bu oúnjẹ ọ̀rọ̀ tí mo gbọ́ ọ̀rọ̀ tí mo gbọ́ kọ́ tí o bá ti pé bí ti pa mí kọjá yìí ni kò yẹ kí n tún jẹ wọn òun mọ́ ẹ wọ́n sọ̀rọ̀ burúkú sí mi lánàá nígbà tó yẹ pé jíjẹ lọ́mọ ẹ̀ràn Buhari ni mo jẹ́ nìkẹ́ mi láìkẹ́ o. ẹ̀gbọ́n ẹ̀yin lè fà. kí ni calm down jàre ah, ah. ibi ìjẹwà lélẹ̀ ìnà ẹ wà nìkan kò lè work kò lè possible tí má tẹ̀ máa fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ ṣe fẹ́ gbọ́ ẹ̀gbọ́n máa gba five hundred thousand. Ah! kí ló wà wá nígbà mo mọ ìdí àwa mo ní ká máa ni èwo ló wá sọ́dà ṣèjì rẹ̀ sí sọ fẹ́ sí five hundred thousand kí ló wà Ah, o ti wá yé mi báyìí lórí ọwọ́ ọ̀tá wa yìí o èmi ọ̀dá sí mọ́ ó fẹ́ gba five hundred thousand láìra lẹ̀ láìra Ah, o ti wá yé mi sọ wá rí tí mo fẹ́ sọ fún ọ rè láàrin àárọ̀ yìí sí alẹ́ ronú ohun tó bá fẹ́ ṣe lórí rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọmọ pé ọ̀dọ̀ mi ni bíléèdì wà èmi ni alpha èmi náà ló mega bẹ̀ ẹ̀mí mọ́mọ́ àti ní olùnàgún mo lè mà ti lọ́rẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ ọmọ pé bíléèdì yìí ń fín fín fín. ẹ̀gbọ́n ẹ ní kò ṣe ah, bẹ́ẹ̀. mo lè lọ bẹ́ẹ̀ mo lè làákẹ́ mo ti lọ ẹnu sẹ àwọ̀kẹ́ mi ò rí ṣáájú rẹ àwọ̀kẹ́ mi ò rí ṣáájú rẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ tó orílẹ̀ lórí ni o èyí kọ́ ti gbogbo ẹ̀dá lẹ̀ o. Ah, ah, five hundred thousand ṣó wá ṣó wá pọ̀ ni ẹ ṣó pọ̀ ni ah, kò lè work o jẹ́ possible èló gan èló gan láti gbà gan èló gan láti gbà. Hey, eh, who is that? Na mi o. Eh, one minute, I'm coming. Aunty, <laughs> aunty. Ah, how are you? Ade o. How are you? <laughs> Hey, what do you? Hey, <laughs> ló ṣe é? You you see one thing. Um, eh, Ọ̀gá ń kọ́. hmm, dey inside. Mm. No be say Ọ̀ka no dey. Mm. And, um, but uh, the thing be say Ọ̀ka no fit see you right now. Why? Oh, in day somehow I'm busy. Mm. And they do silent prayer. <laughs> bc for me Emi lọ́gà máa bc fún ṣé ìpè nǹkan ṣe wà àtọ̀ gan. ọgbẹ́ni jẹ́ wọlé wait your oga dey do silent prayer for inside you know say if you dey do prayer you communicate with your god o abasi anfon mm? so we no go need any disturbance May disturb the um, prayer. silent prayer. Yeah. Hmm. okay don't worry wọ́n fi mí sílẹ̀ ọmọ kúpa ṣé ò sí lára ẹ̀ ṣé nǹkan ò ṣe ẹ́ ọ̀kadà dùn sáà lọ́dọ̀ mi eh, o. ẹ ẹ lọ́dọ̀ mi o. ẹ ẹ dọ́wọ́dẹ ọ̀kadà ò ṣe yìí mo sọ náà mo sọ. àwọn ń rádaràda ṣéṣeré ń daṣà oníka méjì ń wá síbi iṣẹ́ èèyàn iṣẹ́ ẹranko wọ́n bá ti wọ̀ wọ́n gáwọn àwọn ọmọ wọn báyìí wọn ò dẹ̀. ẹ rí bó ṣe rí. olóṣì báwo ni yálà yìí ẹ ṣe. ó dàbí àpò ẹ̀wà. èpè ló máa pa ẹranko orí dada kó àdé ẹni tí wèrè ṣe abeg come up for road for me open the gate door. come why why did you allow her to enter. ṣé na him you dey fight with na because of that je wele na na dey fight. you be like say dey craze. Eh? something dey worry you shut up why you no fit ask her idiot come here open the gate door? mele ndo. Ah! this my oka no go kill himself this my oka no go kill himself Eh? with this implement they do like jewele jewele like this the water structure see, dey carry woman one dey go one dey enter e go just kill himself with this njakpo njakpo njakpo all the time dey supply in diesel in crude oil and everything kerosene plus eh hey this oka na wa o na one life you get you go just kill yourself. mo ní kò sẹ́ni tẹ̀ràn wá wọ́n sọ fún mi pé òun wà nílé látẹ́lẹ́ làbẹ́ nìkankan yẹn apáriwo pariwo ẹnìkankan ò jáde. Ah. ẹ lọ àpèkẹ́ ṣé bó sọ fún mi pé ó wà ń lé ni mo délé ń sinmi ibẹ̀ nìkankan nulẹ̀ ó dá má pẹ́. ìgbà wo lọ̀rẹ́ mi yà fọ́tò yìí ó mà nice kẹ̀ fọ́tò yìí mà nice gan kẹ̀ ìgbà wo ló wà yà. Tọ́ntì. Ìwọ wà nílé látàárọ̀ tí mo ṣe ń pariwo tó lò jáde síta. Ẹ ó ti yé mi, ẹ pẹ̀lẹ́. Mo ti pe mọ́mí ẹ̀ náà, wọ́n láwọn ò ọ̀nà, pé òun ò ní pẹ́ dé my mommy. Mm. my mommy. your mommy. o ti ń bọ̀ lọ́nà your mommy bọ̀ lọ́nà. Ah. kí ni. kí ló ṣe ẹ́ lọ́wọ́. wàhálà àkókò ní fún ìbàjẹ́ bàjẹ́ tó tẹ̀lé lọ. aago mi fine aago tọwọ́ tiẹ̀ náà fine bá kò bá ẹ. ó dà sọ pé kí ìyá ẹ ra tiẹ̀ fún ẹ torí tèmi lélẹ̀. ayé hmm. kì í ṣe mọ sí mi hmm. mọ. Ah, ah, mi sọ pé òun sọmọ mi àmọ́ eléyìí ọmọ pé olówó lẹ́yìn mi ìṣòro sọ fún ìyá ẹ kó ra ru aago mi kó ra fún ẹ o ó gbọ́. ẹ jẹ́ ń wo. ohun mi. àkóyú ah, báyìí ó tún ṣe báyìí ó ṣe báyìí.

lọ. mo ti dúró. mo ti bọ̀. kí ni. yeah. lóun ti ń dúró dè mí dà báàgì ẹ̀ nínà. ah ọlọ́run o mo ló wá gbà ló ń bo ló wà. Ah, ọ̀rẹ́ mo ṣáà ń sọ owó tọ́ílẹ̀ tàbí. mo lọ ìzàrà mi ní tọ́lẹ̀tì. ọ̀gá báwo ni. àdúpẹ́ ó pẹ́. ó pẹ́ mi díẹ̀ náà mo mú láti ṣe wọ́nà tuntun fún ìgboro ni ìgbà tó fi ń pè mí tó ló wà ń léhùn dúró dé mi ló jẹ́ kí n máa sábọ̀ mi tí ì ṣe tán gan. mo ti wá wò pé mi lè dúró mọ́ mo ní urgent call bó ṣe pè mí yẹn màmá rí ẹ létà. kí ló tún dé. Mm-hmm. Ah. kí ló wá ṣe ń sìn ọ gbogbo nǹkan ló máa ń bínú sí ṣá ṣé torí pé mo pẹ́ kí n tó dé òun gan ló pè mí tí kì í máa ṣe pópè mí gan ni ṣé màá máa sábọ̀ ni tẹ̀ tí mo kí n ṣe nǹkan yẹn ní agbára o ọlọ ọ̀rọ̀ yẹn a máa lọ fà tá a bá délé o. Ah, ah. mísì. ó ga o. àwọn èèyàn rẹ̀ ń lu yìí o. ọlọ́run. kí ni wọ́n lára dìde ẹ̀rìn ọmọ tó ń da tó tí ò ṣètò ọmọ tó ń tún jí gbé. ọ̀rẹ́ ìwọ ló ń sọ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé fẹ́ dọ́gbọ́n gbó lọ́rùn òbí ẹ̀ o mọ̀ pé ọmọ olówó ni ọmọ olówó ni wọ́n fẹ́ dọ́gbọ́n gbó lọ́rùn òbí ẹ̀ ni. wàhálà ìròyìn ọlọ́run fún wọn rí onítẹ̀tẹ̀ gbò pa bóńdè lọ́rùn kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára o. òótọ́ ni ọlọ́run fún orí ọmọ wa onírànìra bó ṣe rí nìyẹn. bẹ̀rẹ̀ kàn tiẹ̀ fún ọ lówó. àjọpin ni. ẹ ẹ gbọ́ èmi èmi tí mo dájú gbọ́ mo lè pààyàn tó yọ. irọ́ ni àjọpin ni ń lọ jẹ búbọ̀ fún ọ. uh, DPO oh yes ah, ẹ má bínú jàre mi màá tún ni mo ní kí n béèrè pé how far because àwa àti gbọ́n ọ̀kan bí báyìí. oh ẹ̀yin náà gbọ́n ọ̀kan ah, mi tún mọ ọgbọ́n tá a tún lè ní ká dá sí ni because we, we have not seen and I am worried the, the mother is equally worried everybody is panicking here ah please ẹ jọ̀ọ́ ẹ bá mi intensify ah, ẹ bá mi intensify efforts yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àmì ká tiẹ̀ mọ̀ pé ah, ok ibi báyìí ló wà then we go for him thank you thank you sir thank you very much. <sighs> hello. àǹtí hello ẹ̀mí mi ni ìyá rẹ̀. ọkọ mi báwo wà ni. ẹ a mo ti pe DPO náà àwọn náà tí wọn tí gbọ́ anything pa ẹ̀ gbogbo èèyàn tá a dẹ bẹ̀ náà pé bóyá tán bá bá wa rí everybody is just giving us negative answer. ó dáa ọlọ́run àfún wọn ọlọ́run àbá wa fún wọn ṣe ìgbà tí mo dọ́dọ̀ bàbá wòlíì lánàá wọ́n làwọn máa ṣiṣẹ́ lé lórí wípé kí n padà wálé yìí ibẹ̀ lèmi náà ń lọ báyìí. <laughs> kò ṣe dúró wò báyìí o torí ara tèmi gan balẹ̀ mọ́ báyìí. ntí kọ́kọ́ lọ ń ṣàánú mi kó má jẹ́ ká sọ ọmọ nù èèyàn ṣòro wà ọmọ ẹni kú ó yájọ ọmọ ẹni nù lọ kọ́lọ̀ má jẹ́ kó lu ẹ̀ dáràn. ọmọ mi kò gbọ́dọ̀ sọnù kẹ́ bá mi wá ṣe ti gbọ́ ọmọ mi kò gbọ́dọ̀ sọnù kẹ́ bá mi wá ṣe ti gbọ́ ẹ jẹ́ ká máa ṣoore ipò kíkó. báwo ni èmi mo ránṣẹ́ sí ẹ ah. ibo ló bá mi kúrò ọ̀rẹ́ sí. ah èrò mọ́ mi ọ̀rọ̀ yẹn náà ó sún èmi náà because ní àtàrà òbí náà ti ń sáré kiri lọ́tún lọ́sìn láti lè níṣọ̀ pé àrí even gan ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa mo tún lọ báyìí kó di pé ẹ pè mí ṣùgbọ́n bá ṣe ń kò mí bí bàbá bàbá rẹ̀ mo tún máa gbà lọ ṣùgbọ́n mo nígbàgbọ́ máa rí agbára ọlọ́run. gbogbo ìgbìyànjú tẹ bá lè gbìyànjú tẹ bá lè bá mi gbà káàkiri gbogbo àwọn ọ̀dọ́ rẹ yín nítorí ọlọ́run ọ̀rọ̀ yóò ní sọ́lọ́run wo mi ì nísinmi nínú ilé látàárọ̀ dalẹ́ bàbá ẹ̀ kí n sinmi bí ìgbà tó jẹ́ pé mi ni mo gbé pamọ́ ni ìwẹ̀yìn náà nísinmi kí tiẹ̀ lè nísinmi kí n tó yà sí. ẹ fọkàn yín balẹ̀ bá ṣe ń kù bí báyìí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa mo tún lọ báyìí sí so wá ṣe jẹ́ màá kéyìn náà gbọ́n ẹ ṣàkókò ní balẹ̀ a máa rí lágbára ọlọ́run. Ah, àmì o kí n tiẹ̀ nísìnyí lọ́dọ̀ bàbá ẹ̀ bíi pé mi nìkan ni bíi pé mi ni mo gbé pamọ́ ni. ẹ má wọrí mọ ẹ kí mi ètò máa lọ. mo fọ lọ́wọ́n bá bẹ̀rẹ̀ má jẹ́ kí tí mi di sí owó bàbá ṣe ń lọ kó pè mí kó máa update mi jọ nítorí ọlọ́run. ó dáa mo ti gbọ́ ó ṣe o ah, <laughs> ibo ni mo fẹ́ gbà lérí ọ̀rọ̀ ọmọ yìí ṣàánú mi ah ee. Eh. just listen to yourself listen to yourself gbọ́ ara ẹ dáadáa is this real ìwọ olóyún fún ọmọ mi ọmọ lèrè ah ó ní tìjú o ah o lè wá láyà láyà kó wá sọ fún mi bíbáyìí jọ ń torí Ọlọ́run o dẹ̀ wá síbí báwo ló ṣe ṣẹlẹ̀ kò lè yí ẹ o lè ní ẹ o kì í ṣọ̀rẹ́ gidi ah. ọ̀rọ̀ ẹ̀tẹ̀ tí wàá yé mi báyìí so reason to fi gbé ọmọ mi pamọ́ nìyẹn ah, rárá kí ni. Ah, kí ni mo fẹ́ gbàánu kí n gbọ́ ọmọ ẹ pamọ́ ìdùnnú mi ni ká rí ọmọ ẹ ó ṣàárín mi tó o dẹ̀ mọ̀ mí ó mọ̀ pé àṣẹ tó ti mọ̀ mí mi ò lóyún àárọ̀ dáadé rí kí wọ́n ní mo fẹ́ gbà nùkú fẹ́ tó fún mi lóyún kí wọ́n á gbé pamọ́ mi mọ kankan pẹ́. mo fi ṣe sẹ́ẹ̀tì mi. mi sẹ́ẹ̀tì mi tó bẹ́ẹ̀ ṣàánú mi. <laughs> gbogbo bí mo ṣe ń tara òun ṣọ́ mi o ṣọ́ mi sáàbù àbí torí ẹ̀ ṣe mọ̀mọ́ lórí fọ́ọ̀mù mi torí ẹ̀ ṣe mọ̀mọ́ lórí fọ́ọ̀mù mi eléyìí ti bu ẹ lọ́wọ́ ṣàánú ẹ. Ah! ẹ kí ni mo gbọ́ lẹ́nu ẹ̀yẹn náà sẹ́ni ìjọkọ ẹ shut up èmi ìjọkọ ẹ ṣó gbádùn ṣá ṣó yọnu gbogbo nǹkan tó sọ sí mi pátápátá gbogbo ẹ ni mo fara mọ́. irọ́ ọ̀bá náà mi. Eh, ìrànlọ́wọ́ kan ni kò ṣe fún mi. mo ń gbọ́ o. má ti torí nǹkan tó ṣẹlẹ̀ yìí kó bínú délẹ̀ má bínú tán ṣáàṣì jọ ń torí ọlọ́run bá mi wọ́nà bí wọ́n ṣe ṣàlàyé fún dáàdì kí n mọ bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ayé mi ó ṣàmọ̀ wípé mi ì lóyún àárọ̀ dalẹ́ rí oyún kan tí máa kọ́kọ́ ní láyé mi ní ilé iṣẹ́ o èmi gbà pòyún ẹ̀sìn ni àmọ́ ìwọ náà mọ̀ pé nǹkan téèyàn bá ń wá ibi tó bá ti tó bọ́ sí yìí kò tí. tí ẹ gbẹ́jà kẹjà rẹ kó tó joyè aláròye kalẹ̀ sí bíbá yìí. má sọ bí di ilé tán ẹ o kó yá tètè gbọ̀nà báyìí. ẹ ó ti dáa ó ti yé mi báyìí o onítìjú o kò o kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún èmi nìkan kọ́ ni mo mọ́ ọmọ lè tí bàbá tí dáàdì bá dé màá máa bẹ ṣàlàyé fún wọn kí ló dé bí bá gẹ máa lọ ní kíni kí ló dé o fẹ́ fi bí ṣe kíni ni. This place is not a toilet place. You can go. I will explain to my husband. Ha. Ọlọ́run, irú kí Ah. Kini ni mo kù irú oore wo lélẹ̀ Ọlọ́run? Ah! Hello. Wo mò ń bọ̀, mo ń ṣe nǹkan lọ́wọ́ ni. Hmm, tí n ti ṣe tán, màá wá bá ẹ. Ẹ ní sùúrù. Okay. síra èèyàn ni ọlọ́run máa jẹ́ yín ọ̀la burú lórí ibu jẹ́jẹ́ mi mo lọ jókòó mo rí i pé àǹfààní yọ mí tí mo ti ń ṣiṣẹ́ o ọ̀gá mi tọ́jú pé aago wọn sáré wákàtí kan kóun sì máa dọ́gbọ́n kó máa rọ́ kinní wọlé kájọ máa pín ní dàbàdàbà káká kájọ máa pín kinní dàbàdàbà ọkọ̀ ba gbogbo ẹ̀ jẹ́ olú ẹ̀ wá di ẹni tí ń jókòó wájú ìtàkùrọ̀ kòkò yẹn náà tí sùkú àbíkú èèyàn wá na mú níjọ́ béèrè owó nepa kò sí níjọ́ owó ọdẹ mo sámọ́ àbálá ń lọ jù mí lọ́wọ́ ni. ibi téèyàn ti máa ń fẹ́lá téèyàn ti ń fẹ́lá téèyàn ti ń fẹ́lá tí ó jẹun àárọ̀ tí ó jẹ tọ̀sán tí ò jí tí ò bá owó oṣù wù. tọ̀yọ̀bọ̀ hm? tọ̀yọ̀bọ̀ mọ̀ kí mi mọ̀ ránṣẹ́ pé o mo fi mú ọ kó nílé kó má fi ronú para rẹ <laughs> èwo ni gbogbo ẹjọ́ báyìí má fi ronú ṣe rẹ léṣe sí mi lọ́rùn o máa gbọ́ tí ẹnìkan bá ká ní títí ẹ tọ́lọ́ ń bá tẹ́rọ ògì kí ló tún kù mi ò fẹ́ fi ìrònú ṣọ́ra rẹ léṣe mo fi pọ̀ wá bí. ṣé ẹ tí ọba lówó lọ́wọ́ kí ronú ni sọmọ pé torí tálíkà lọ́lọ́run ìdárònú. ọlọ́run ọ̀tẹ̀ náà ń dùn mí ni. nígbà tó gùn ọmọ. ọwọ́ ara mi mo lọ fi fa. ìgbò àbúrò tó fi ṣàbúrò ni ìṣàbúrò gidi. ọmọ òfo ni aṣáǹfààní ẹran yàrá bí mo ti ń ra mu gàrí mi jẹ́jẹ́ ọlọ́dà yẹpẹ sí níjọ́ tí wọ́n lé mi níjọ́ wọ́n lé mi wọ́n lé mi bígbà tí ń lẹ́ nìkan ni ó dalú ẹ̀ so god. àbúrò tó lè bọ lójú jẹ́ ni ẹ máa wá gbọ́ mo ti wá bẹ sọ́nà kan báyìí tó jẹ́ pé yóò tún sàn ju tìbí tó wà lọ mo ti ń bẹ̀ wá tó jẹ́ pé lágbára ọlọ́run mo dẹ̀ mọ̀ pé ìyà tó wà ń bẹ̀ ju ibi tó wà tẹ́lẹ̀ lọ má fi ròmí ṣe rẹ̀ léṣe gbà kó túra ká kó túra ká ìgbà tó bá fi kú òun bí yìí nísìn tó bá fi délé rẹ gbogbo nǹkan ó ti máa lọ ní mẹ́lọmẹ́lọ ètùgbọ́. wọ́n ń jarí náà wọ́n ń jarí náà kí n ti wá mọ̀ gan kí n má kí n má fìyà jẹra mi kí n ti mú nífẹ̀ẹ́ mi ìyàwó rẹ̀ wípé tó kó wọn lọ bá mi ṣiṣẹ́ yìí o ọmọ òun bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó kò lè dọ́nà. tọyọ bọ ah, ẹmí ló mú fẹ́ sọ fún nífẹ̀ẹ́ mi ilé mi ilé kamala ló wà hmm? <laughs> nífẹ̀ẹ́ mi tẹ̀gbọ́n tàbúrò mo pè wọ́n tẹ́lẹ̀ àfìgbà mo fọwọ́ ara mi mo báyìí. lẹ́nu jó sí jó. mo kà mọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe bí wọ́n ń kọ́ra wọn kéwu ni n tó ń kọ́ra wọn ju kéwu lọ oríṣiríṣi wàhálà àwọn ọmọ ọ̀hún gan má ṣàǹfààní ẹran yàrá ejò ni wọn ò sí nínú fún ah! ṣé bó bọ̀ bó bọ̀ ṣe máa ń ṣe ṣé ṣe bí èèyàn gidi o. ọlọ́run má jẹ́ káyọ̀ ọrùn nífẹ̀ẹ́ mi mọ́ mi ọlọ́run ò sì ní jẹ́ kí wọn náà rogun nífẹ̀ẹ́ mi hmm? nífẹ̀ẹ́ mi gbà ni ó fi kó kamala. Eh. àmọ́ bí ẹ̀yà sọ ti gbà náà mo ní rárá ìsájú máa bá kamala èmi kọ́ èmi ọlọ́run ni kò sọ sáà ní kọ́ ló ń sọ wa èmi ti bẹ́ẹ̀ gbèrò mi má ronú kankan mọ́ kò sí ronú kankan nínú ọ̀rọ̀. ṣé pé káwọn ọmọ fún mi gàrí. ó mu gàrí kò sí tọ́lọ́run lè ṣe inú ló kéré jù má ní ò fẹ́ ronú mọ́ rárá. bá rí múrí márùn-ún bá rán wọn lẹ́wọ̀ àwọn. Mm. <laughs> ẹ ń wò mí ná. olúwa ló jẹ báyìí. bẹ́ẹ̀ ni sà. oríṣiríṣi. bẹ́ẹ̀ ni sà. ẹ̀dẹ̀ méjì. mọ̀mọ́ àbí ẹ̀yin náà lóyún fún wọn lèrè. gbogbo ẹ̀ tiẹ̀ wáyé mi ewu ni ti ọ̀rẹ́ ẹ̀. pèrèmọ̀ ló ń dùn láàmú. ìwọ náà lóyún báwo ló ṣe ṣe sọlá bá bá bá bá oṣù bí o. ẹ n tara yòóyè jọjọjọjọ jókòó síbẹ̀ dárí kò sọ̀rọ̀ síbẹ̀. kàmá ní ilé ìjà rẹ̀. àní kò ṣe eré rẹ̀. mo ní kàmá ní. bó bí bá ẹ pẹ̀lú yíyí oṣù tó ṣe lẹ́nu rẹ̀. ọmọ nìrè pè mí pè mí pè mọ́mí. no. dúró dúró pè my daddy lẹ́kọ̀ọ́ sí my daddy. Ah, pè mí o my mommy. ọmọ lè rìn ọkọ mi. my mommy. mo kí gbogbo léyìí hmm. ẹ filẹ̀ ìyá iṣẹ́ tiẹ̀ ní í jẹ ọ̀rọ̀ yìí lè ṣókùnkùn sí yín gbogbo rẹ̀ ní ọ̀hàn sí gbogbo wa báyìí lódùmarè kíkú ọmọ pẹ̀ni tí ń dáni lóró ẹ pé kó múra sóró rere rẹ̀ kọ́ máa dá kíkú ọmọ pààyàn tí ń wúyàn níwà àtìkà ẹ pé kó múra sí wákà rẹ̀ sunwọ̀n-sunwọ̀n borí kan bá tàrìrà tàrìrà torí ọ̀n bá tèyí tèyí borí bá gbé ni yílẹ̀ tá a bá kú mọ orí ẹṣin ní gbé ni lọ yorùbá bọ̀ wọ́n á ní amọ́nisẹ́ ni àfàìmọ́nisẹ́ ni àṣìní tán bá ní dárò àwa ló wọ́n mọ̀ pé bẹ́ẹ̀. Hmm ẹ wo arábìnrin tẹ̀ ń wé babaláwo tó ṣe fáfúyẹ́ gẹ́gẹ́ fáyán náà ló ṣe àrìnà kò fàdìẹ ọ̀rọ̀ rẹ̀ a sì ń bọ̀ wá bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún yín bàbá àwa méjì la dìjọ rìn láti kékeré nígbà tẹ́nì kejì mi máa yan kọ olówó ló fẹ́ lọ́kọ ọlọ́run tó wá wò sùnsùn ó tún fi ọmọ alálùbáríkà ó tún fi jíǹkì rẹ̀ bàbá kí lèmi ṣe fọlọ́run mi ò yé mi ò gbọ́ pa mi ò gbọ́ po kódà mi ìrọ́kùnrin kan gbé mi sínú ilé látàárọ̀ dalẹ́ rí bàbá kí lẹ̀ṣẹ̀ mi ẹ wá mọ tó wá dùn mí jù nù gbogbo ọ̀rọ̀ pátápátá ṣe mọ̀ pé bí ọ̀rẹ́ mi ṣe wá ní owó tó mo bá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀ báyìí kò ṣe fún mi. àpèkẹ́ kí lẹ̀ṣẹ̀ mi kí lè tó ń sá fún mi mo pe agbo títí tí o kò wò gbé fóònù mi mọ́ mo dé ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n á máa sọ fún mi pé wọ́n dìde ń sìn wọ́n lọ bìkan ń sìn tí máa tún wá sílé gate máa máa sọ fún mi wípé ẹ ẹ ń sùn ẹ wọ́n ti jáde wọ́n láwọn ń bọ̀ kí ló ṣẹlẹ̀ gbáwó ni mo dà bẹ́ẹ̀. ṣo fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. èmi ò fẹ́ kájà ni yorùbá sọ pé wọ́n ní mọ̀wà fún níwà òun ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀. ìgbà tó ti pè mí lórí aago tó sọ pé fẹ́ yáwó tó dẹ̀ mo ṣe avoid ẹ̀ lóòótọ́. ọ̀ọ́ tí owó ló ṣe wá ń sá fún mi ṣé kò tó ń torí ok ó yá lálákọ̀ọ́kọ́ o ò san ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ o ò san ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin yìí ló wá tún wá burú jù o ò tiẹ̀ make mention ẹ̀ pé ó jẹ mí lówó ṣó ti gbàgbé ni. pé gbogbo ẹ náà ni mo ṣàlàyé bó ṣe jẹ́ fún ẹ tí mi ì fi rí dá padà mo ṣàlàyé ah, ah. bọ̀ mo wá ṣèlérí fún ẹ pé eléyìí tó fẹ́ fún mi yìí wàláì tí máa ti ń tà tán tó máa ti ń gbowó báyìí máa máa dá padà fẹ́ ṣó tiẹ̀ wá rè ṣe five hundred thousand ni mo bẹ̀rẹ̀ sí lórí fóònù pé kò yá mi hmm. ẹnìkan ti fi fifty thousand ṣe mí láàánú four fifty thousand péré ló kù tó máa yá mi báyìí. fifty thousand out of five hundred thousand ẹ̀dẹ̀ wá wò ó mo ṣẹ̀ṣẹ̀ rajà sí shop ni o gbogbo ṣe ń pè mí mo ṣe rajà ni mi ì lè rí owó yẹn báyìí ìwọ náà ṣàmọ̀ ìpàjọ́ ń plan surprise birthday ọmọ ẹ̀ ni ọmọlẹ́rẹ̀ ṣó ti yẹn one hundred fifty thousand naira tí mo tọ́jú fún surprise birthday òun náà nìkan owó tó kù lọ́wọ́ mi. èyí náà dáa o bá tiẹ̀ kó one fifty thousand naira yẹn fèmí náà kí n sáré lò ṣebí in two weeks time ló pé ó ṣe ṣe kí n ti dá padà tí ìbàjẹ́ rí dá padà kó tó dìgbà yẹn àgbàdo di next year á ṣe ọjọ́ òbí fún un ṣé bá ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ fún ní last year iye omi pé kó wá pẹ́ẹ́lí náà sí àṣẹ àtún lè ṣe fún ni àbí. Hmm. kí n sún birthday ọmọ mi di next year. Hmm. ẹni tí bàbá ẹ̀ ọba ní ọdọ́ lóde kò lè mọ iye agbára rẹ̀ lóòótọ́. Àpèkẹ́ ẹni tí bàbá rẹ̀ lọ́dún lóde kò lè mọ iye àgbàrẹ̀ rẹ̀ hmm. ó ti yé mi ó ṣe o. Hmm. Ah, àpèkẹ́. ó ti ń lọ ní ó dẹ̀ dúró kí n ṣe lálejò díẹ̀. Hmm. báwo lọ̀bọ ṣe sorí tí lọ́ọ́ kí o ṣe. Eh, Baba, ṣó yẹ kéèyàn jẹ méjì pọ̀ lábá àlàdé hmm. ẹ̀wọ̀n èmi náà lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ wo mo fẹ́ fọmọ wọn dààmú wọn. ìfanilẹ́bẹ̀lẹ́bẹ̀ ni náà pájó irá mi ẹ̀sùn ẹ̀sọ́ ní gùdùgbẹ́kẹ̀ àgùnbẹ́ kókò ní wọ̀rùn pálípálí adífáfọ́rùn nílà bàbá ń lọ rèé rájà gùnmalè lẹ́rú ẹ̀yin tẹ̀ mú rí eku tẹ́ fi ń ṣèdí eku ẹ̀yin tẹ̀ múrí ẹja tẹ́ fi ń ṣèdí ẹja Àjàgùnmàlẹ̀ ń wò yín níran Àjàgùnmàlẹ̀ ní ìjẹ́ káwọ́ ó ṣèké síra wọn. Jayéọlá ó lé ó lé ó lé kọrọrùn. sórí ọmọ tí ọmẹjọ rẹ̀ wàá tó ní ká ti pàṣẹ rẹ̀ fìyà jẹ àwọn òbí rẹ̀ ọmọ ńlá ni o mm-hmm. yóò lé ọmọ tó mórí wáyé ni. kí ni ìtumọ̀ nǹkan tẹ́ ń sọ yìí mi ṣe é ṣe àtúbọ̀tán ṣe pàtàkì. ẹ lè palẹ̀ sọ yìí. wọn náà wò. kò ní ṣe pa àbí àmọ́ ẹ rántí wípé ẹ ti ṣe àdéhùn kan fún mi pé kò sí gbàkúgbà tí máa wá sọ́dọ̀ yín báyìí máa dunnú jáde lọ́dọ̀ yín ni bí ò bá ṣe pa tàbá jẹ́ kó jára ayé tí ò jírò ọ̀hún kan. jayéọlá kọ́mọ jayéra ayé kọ́mọ jírò ọ̀hún àdéhùn mọ̀ lágbára o. Ah! bá a gbé kọ́lọ́kọ́lọ́ jẹ tá a bá dá kọ̀lọ̀kọ̀lọ̀ rọ̀ ń mì ẹ̀yìn láàrù òní mi mo sì ti ṣàdéhùn pé gbogbo ń tọ́ ọba bá wa wọ́n máa ṣèrànlọ́wọ́ ìyẹn sì dalẹ̀ kọ́ ọ̀dà á wà nǹkan ṣe sí á wọ̀ gbọ́dá sí. ọ̀sọ́ tí a tán báyìí sọ́kàn rẹ ti balẹ̀. bẹ́ẹ̀ pé mo ti rẹ́rìn. <laughs> ìjà yé ẹ lákì. ẹ ṣeun mọ́mí iṣẹ́ ti lọ níbẹ̀ yẹn gan tó bá fi máa tó ọ̀tún la wọ́n á lẹ gbogbo táìsì yẹn tán ah, dádì gan máa fọ́. Ah. èmi náà fẹ́ rí i pé o ti di ọkùnrin o ti lè fojú tó project torí ẹ̀ ni ó dìgbà tá a bá parí ẹ̀ tán màá wá lọ síbẹ̀ màá wá gbé gbó sá fún ẹ. ẹ bá yẹ kó dìgbà yẹn mọ́ mi ah. ẹ jẹ́ ká jọ lọ lọ́tún la tá a bá débẹ̀ ẹ máa ríṣẹ́ ìyanu bẹ́ẹ̀ yẹn bó ṣe lọ gan. ẹgbẹ́ tí mo wá sọ fún ẹ yẹn kọ́. dáàdi pè mí mo dẹ̀ ti jẹ́ kán mọ̀ pé kan ṣe bẹ̀yẹn wọ́n dẹ̀ ti parí ẹ̀. that's good that's good i'll be proud of you tí n bá débẹ̀ tí n bá rí pé iṣẹ́ ńlá ló ṣe síbẹ̀ anyway kò sí problem. ẹ jẹ́ ká fún wọn ní balance owó táìsì. Hmm. ṣé kò pẹ́ jù lọ́tún la bóyá ọjọ́ yẹn ká jọ ṣeré lọ. ọ̀la máa transfer two million Second ẹ̀ lọ́la. two million. ẹ ṣókèrè ni. two million lọ́la máa transfer ẹ̀ sẹ́kàǹtì ẹ̀ wàá lè sanwó fáwọn tá a jẹ lówó àbí nǹkan tó mí nǹkan yẹn lọ́dọ̀ la wàá máa transfer two million that's it two million. ẹ kí ló dé ṣó bọ two million rí ni. two million. ẹ two million kí ló ṣe ẹ tó ń ṣe two million kí ni kí ló dé ẹ tó ń ṣe kí ni. two million. mo sí two million. two million. má ṣe ìdílé kéré my daddy two million. Ah, my mommy. ṣọ́ọ̀gbọ́n two million rí ló fi ń ṣe gbogbo rẹ̀ rárá tó ṣe ni jọ́ọ́jú stop ẹ̀ jàre stop ẹ̀ tó bá jẹ́rẹ́ o. two million. ẹ gbà mí o. my mommy. Ah. my daddy. ẹ ẹ ẹ wá dúró. two million. ṣòfò omi omi. water. ẹ gbà mí o mo gbé o. I want water. Ah. My daddy ìwọ ah i don't know irọ́ kò tí ya ìwọ a ní kò yá kò yá kò yá kò yá please sit down ọ̀rọ̀ máa sì kú lẹ̀ ó tún kú bàbá a ah. ní kò yá sit down ẹ wò mí. ṣe é rí kí n tó wá sórí ọmọ lèrè ṣe rí àwọn obìnrin nígbà tí ọmọ lèrè ọmọ yín tó ṣe mí lóore bàǹtàbàǹtà nígbà tí mo wà ní dùbúlẹ̀ àìsàn oore tẹ̀yìn gangan máa ṣe ọ̀ràn ọmọ yín ọmọ lèrè òun ló ṣe mí lóore tí mo fi rí ìdáǹdè lórí àìsàn tó ṣe mí. nígbà tí mo wá rí i pé ara mi yá mo wá béèrè lọ́wọ́ ọmọ lèrè ọmọ yín pé kí ló fẹ́ kí n sì fún un lọ́wọ́ ṣàlàyé ọ̀rọ̀ àwọn obìnrin. ọ̀rọ̀ rẹ̀ bà mí lọ́kàn jẹ́ mo rí wípé lóòótọ́ ipò tó wà wọ́n kàn máa tú jẹ ni. èmi náà wàá da ọgbọ́n ìfún òótọ́ ni hmm. báwọn obìnrin bá ti rí wípé ọ̀rọ̀ èèyàn ó wákàtí kan báyìí wọ́n máa wọ́nà láti gbà tọwọ́ rẹ̀ ní wọn ò ní bọ́ọ̀lù òfẹ́ òdodo A máa ń tí wọ́n ṣe ni pé mú ọwọ́ rẹ wá. máa wò ká. kò parí. kí ni. kò pọ́n rẹ̀. báwo rẹ tí àpáta firafira irá mi ọ̀gọ̀gọ̀ rúmọ̀rúmọ̀ ètò tárúgbó tó nínú ilé yìí wọn lọ́ọ̀bẹ àmújẹsù ẹyẹ kírè ẹyẹ kírè ìwú rẹ̀ ọ̀kàgbọ̀n pìtìpìtì gbà tábẹ́wò ọ̀dẹ̀yẹ olóńgò. ẹ pápá ẹ ẹrù ló ń wò ó ti wọnú ara rẹ̀ wò mí sórí ẹni tó o bá fi ọwọ́ ìgbámú obìnrin tó o bá ìgbámú yóò mọ̀ bọ́ ọ lọlé ni. kí ni wàá ké fún un ọmọ gba wọn tábàdì. ọjà ẹ ọjà I love you. àkárí ọ̀dà àrí gan ìwọ náà ti ṣe ń lóore. Ah. ìwà tí ìtàn ìdí dádì mi my mummy tọmọ lèrè wà ń wí ẹ ọ yẹ kó wí jù bẹ́ẹ̀ lọ ifá kan lọ sọ̀rọ̀ ó ní oore lóore wọ́tọ̀ oore lóore wọlé adébáfò mo ṣe tán ọlá ara kan lèrè gbá a bá ṣe ni lóore àásán fún ni padà ni kí ni wọ́n fi ṣẹ̀sùn rè kàkà kọ́ mọ ìyọ́ wà nípò tó wà kàkà kẹ́lu lù ọmọ wàá dùbẹ̀ lọ̀rọ̀ yóò jà tapá ti tan rẹ̀ ní wọ́n yàrún sí ni mo wá fi sa gbogbo agbára mi lé lórí lọ̀rọ̀ firibo ti rí i. ẹ wá rí ẹ̀yin obìnrin kẹ́ ẹ gbọ́ mi dáadáa kẹ́ ẹ ya etí yín kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí oyún tẹ́ ẹ gbé kùn yí èso oyún tẹ́ ẹ lè gbìyànjú pé ẹ fẹ́ ṣẹ́ o bẹ́ẹ̀ bá gbìyànjú kan tẹ́ ẹ fẹ́ gbìyànjú pé ẹ ṣẹ́ oyún pẹ́rẹ́ ẹ tètè yá mọ̀ wípé ẹ̀ ń tọ́ bá gbìyànjú ẹ̀ láàrin yóò gbèkúrú jẹ lọ ẹ̀ bọ́ra ni ikú ni ikú ni bí ọ̀rọ̀ ọ̀hún ti rí nù. dadi mọ́mi ọkọ mi ẹ̀yin méjèèjì hmm. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ big daddy dáadáa hmm. bẹ́ẹ̀ ni sà hmm. ṣe ráwọn obìnrin tẹ̀ ń wò tí wọ́n jókòó yìí kò sí ètò ṣe tán nínú wọn láti fẹ́ mi ọlọ́run ló kádàrá pé wọ́n sì jẹ mi lọ́mọ èyí tó ti gba five hundred thousand wà nù wọn. wọ́n náà ni. bẹ́ẹ̀ ni sà ah. grandma tẹ̀ ń wò tó lu mú yìí eh. ah, ah. owó tí wọ́n ti gbà lọ́wọ́ mi ò níye. ojú wọn tiẹ̀ jojú kínní ó ṣá. kí n tó wá sọ òun hmm. hmm. ìwọ ojú gbà mí ti fún ẹ gidigidi hmm. ẹ wo pọpsi ẹni tí ọlọ́run yàn fún mi tí mo fẹ́ fẹ́ lélẹ́yìí o ẹni tí mo fẹ́ fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oh. toro gbìyànjú púpọ̀ nínú ayé mi. Mm-hmm. so definitely we are not going to take care of their children abi fúnra wọn náà máa tán kan. ẹ wò ẹ má jẹ ká ṣe bẹ́ẹ̀ no no báwo la ṣe ṣe jẹ́ kó kálukú wá bí tó máa pẹ́ wọn lọ. èmi kàn ní kí n chip in idea kan ni ẹ jẹ́ ká register wọn sí family hospital àwọ̀ kó máa lọ ṣe antenatal ń bẹ̀ kán bímọ síbẹ̀ tó bá dẹ̀ bímọ wọn tán àárẹ̀ṣẹ̀ wá jókòó sọ̀rọ̀ pé tán bá máa dá bá máa gbọ́mọ wá ni o bá máa lọ máa tọ́jú ẹ̀ nílé wọn ni o. it's a good opinion if, it, if that is what you want. that is it tó tán oyún wa ni wọ́n ṣáà ní àbí. Eh, eh, dáre náà ẹ ṣe gan a dúpẹ́ lọ́wọ́ yín hmm. èmi àti ìyàwó mi àti ọmọ wa yìí títí láíláíláíláí la máa fi ẹ̀mí mọ̀ rẹ̀ hàn. bẹ́ẹ̀ni ẹ ṣe gan-an olódùmarè ló ṣe. <laughs> bàbá ẹ ṣe gan-an ẹ jọ ń tún lọ lọ́run ẹ mọ mọ́tò wa. mọ́mọ́ kan wà. torí ó ṣeé ṣe kẹ́ gbé mọ́tò kúrò mi. ó wá kù kinní kan tẹ́ máa ṣe fún mi sá èmi hmm. àti àti àwọn ọmọ wa méjèèjì à ń lọ sí òkè àwa lọ sọ̀rọ̀ àwọn ọmọ ìdásọ́mọ́rọ́mọ́rọ́. ọ̀dà mẹ́wàá madam máa tẹ́kì àwọn ọ̀rọ̀ olóyún dé. Ah. Hmm. ọ̀dà ẹ mà ṣe ń dé, ẹ̀bùn lọ́mọ. Nílé ọlá oríṣiríṣi lámọ̀ rí nílé ọlá onírúurú lámọ̀ rí nílé aláró onírúurú aṣọ lẹ́mọ̀ rí ẹ̀bùn lọ́wọ́ ká máa bí sí ká máa rẹ̀ sí ẹ̀bùn lọ́mọ ẹ̀bùn lọ́mọ ká máa bí. máa ṣoore ipò kíkó ta lè wà ẹ jẹ́ ká máa ṣe rere ipò kíkó ta lè wà ó ń bọ̀ kò pé ó ń bọ̀ ẹ bá ṣìkàṣìkà sọ̀rọ̀.